kan pé kì í fara sí ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ mi kájọ wà pé gbọ̀dú wà òkè ó dẹ̀ láwọn kọ̀ọ̀kan tí mò ń ṣe in terms of eh, entertainment òun lè wá ní káwọn ọlọ́pàá yín wá embarrass mi èní dẹ̀rẹ̀ kẹ́ máa wò mo ti ní party tí mo fẹ́ ṣe mọ́jú èmi ni mo spare ẹ̀ẹ́dẹ̀ gbogbo oúnjẹ everything ti wà mbẹ́ wọn ò dẹ̀ lè ṣe láìrí mi because èmi mo máa organize máa troupe gbogbo àwọn oníjó àwọn olórin everybody ti ń dúró dè mí as a social director eh? ah, dádì ó go wrong o ọlọ́run àwọn pípì náà wọ́n wá embarrass mi ọlọ́run dádì mo lè ní freedom díẹ̀díẹ̀ náà mi ò ń ṣọmọdé mọ̀ náà ó yẹ kí n lè náà freedom díẹ̀díẹ̀. Oh, oh, oh, just look at yourself the way you are talking to me ó yẹ kí n lè náà freedom díẹ̀díẹ̀ mi ò ṣọmọdé mọ̀ lọ́dọ̀ ta sori ah. ó dàbí kí n rí ìgò lẹ́gbẹ̀ẹ́ mi báyìí kí n là á ẹni orí mi ah. ó dà ìpórí etí yìí má jẹ́ kí n fi kára mọ́ ẹ o ó dà you are not you know ó wà okay ṣá i don't think so èmi ni mò ń bẹ́ sọ ah, ẹjọ́ ẹ̀kọ́ ajẹ́gbọ́n mo sọ fún pé kọ́nà ẹ̀kọ́ náà pa ẹ̀kọ́ máa gbà bá mi lé ni wà á ti mú nǹkan tó wà á mú nǹkan tó ń ṣe é. láì jalè dádì. ṣé wọn ṣe pé fún yẹ ṣá. look kó tó di pé ó máa kó ní abẹ́ mi má jẹ́ kí n sọ ẹ̀dá lábọ̀ ara o. ó gbọ́dọ̀ ni mo sọ fún ẹ how long ló ti finish service tó sọ yìí tó dream ẹ fit. pẹ́lẹ̀ kó pé bàbá kan àbí ìyá kan wà lé tó rán mi lọ sí school yẹn. i'm sorry daddy. mi mọ̀ pé máa miss mi. ó wá jókòó sọ́hún ẹ wọ organize kíní kan kalẹ̀ kíní kan tó organize. ẹ má bínú sá. wọ́n bí ọ̀dọ̀ those who are coming there. Ah, ọmọ ọlọ́mọ tó mọ family wa. ó dẹ̀ gbẹ́nu sọ̀hún. look here bá ọmọ ẹ sọ̀rọ̀ níbi tí abíamọ ti ń bá ọmọ sọ̀rọ̀ tó ń gbọ́ bá sọ̀rọ̀ bí mo ṣe láìkẹ́ tó bẹ́ẹ̀ náà ni mo yẹ máa hé tiẹ̀ ah. ẹlẹ́dà wàá rò pé mo ṣe lé ni mo dá yà mí lámù náà mo dẹ̀ dá bá mi lámù kí ni problem tó ní wọ́n tó jẹ́ gbóbìnrin tó ní ẹ láìkí sọkùnrin ẹwà tó wà lára ẹ̀ àbí ṣíyẹn ló ń gùn ẹ̀ ó ṣe farabalẹ̀ kó rọ́kùnrin gidi tó máa tún gbèsè ayé ẹ̀ ṣe fún ẹ. má bínú sí má bínú. sorry. retí kí ló máa ń ṣe nu. Ah, ah! tó bá bọ́ wọn wọ́n máa káwọ́ sẹ́yìn mi ó hmm. dẹ̀ ń wo jáde àìbọ̀ sí àìbọ̀ ó dẹ̀ ó dẹ̀ ń gbọ́ wọn lẹ́nu. ṣé mo wà lára àwọn ọ́fíìsà tó ń tírèènì ni kí ni kí n máa ká ọtí mi mú bá wọn dáàdì ní conversation lájọ ń sọ̀rọ̀ bàbá àtọmọ ẹ má mú family ẹ má jẹ́ kọ́rọ̀ family kó di ogun tó di tó báyìí. kí ló ń ṣe ẹ̀ náà ń. fún òde fàdémidémi. mo ti gbọ́ mi ò láìkẹ́ o ohun tí kò máa sọ̀rọ̀ sí mi ò wò yá ẹ̀ yá ẹ̀ yá ẹ̀ èmi ló ta gbogbo ẹ̀ lé lórí. kí ló wà ní ìdí ọ̀rọ̀. ṣé mi lè oúnjẹ ṣáà ti dé báyìí. ọmọ aráyé dínú o ta ló lè rí inú ọmọ aráyé o. yẹ́sà ni ẹ kọ́mi èmi ni o ìyanu mi àti ìrètí wo ni loudspeaker ó gbé wúfà mi kí ló ṣẹlẹ̀. kí ló ṣẹlẹ̀. dádì àti mọ́mì náà ní ìpè wá. ṣé kò sí nǹkankan ṣé àlejò wà ń sálẹ̀ ni. ìrà àlejò kankan. ìwọ náà rí i pé mò ń ṣe nǹkan lọ́wọ́ sọ fún wọn pé tí bá ṣe nǹkan tí mò ń ṣe tán máa wá bá wọn. kódà méjì ṣe fún mi. Mhm. àǹtí retí o. níbo lọ̀rọ̀ yìí máa já sí kí ló wà ní ìdí ọ̀rọ̀. retí ló dádì. ọmọ aráyé dinú o. for the last time mi kì í bí ẹ mọ́ rárá kí ni tó ní lọ́kàn tó fẹ́ ṣe tó yẹ plan ní sìn. ẹ ṣe dájú mo ṣì ń wọ ọkàn mo ń wọ ọkàn. ò ń wo mo ń wo ọkàn tó sọ understand me. nǹkan tí mò ń sọ ni pé clarity yẹn kò tí ì wà dáadáa wọn ìgbédè gangan mi ò tí ì Mm Um, ó ń gbé entertainment wa ó ń gbé art and culture wa ó ṣáà ń gbé wa mọ́ bí ijó ń gbé wa mọ́ bí ijó bí ijó hip hop ó ń ṣe bí culture o kò dẹ̀ ń ṣe bí traditional ó ń gbé ijó hip hop gangan wa. ijó ijó gangan ló gbé wa. mo bí ìyá ńlá ìyá ẹ̀dá ní àgbàgbà tí bá wà lórí ẹ̀yìn wọn lọ jó ijó olówó ìlẹ̀ wọn tó ń jó ni ẹlòmíì ò ní kò ní kò ní orúnkún dípò tó máa ní gìgírísẹ̀ ó máa ń dirán kan ọ̀kan gbẹ̀yà yé wọn ni náà pẹ̀lú gbàgbé ìwé tẹ̀lé náà ẹ̀ lọ́kàn mo kàn ń bí ẹni nínú sátífíkì kò gbà skul yẹn ìjọ náà kọ síbẹ̀. mo oh, dáàdi orí ló mọ ṣé àṣelà. keep quiet. mo ah. ò bí kùn bàbá ẹ̀ dá ijó ah, so four years tó lò ní yunifásitì ijó ló fẹ́ fi jó. Ijó. Ẹ̀kọ́ tó ń tọ́lá ṣe àti gbọ́mọ náà bí ìyẹ̀dá sí ni wọ́n ọ̀rọ̀ tó gbọ́n ọ̀rọ̀ rẹ̀. Mo kọ́ mi. Anyway, o fẹ́ gbọ́? Ẹyẹlé ló ń gba ẹ̀tàn tí adìyẹ mi bá lọ́wọ́ sí fún ọ. Lọ́dì, kò sí big deal nínú ẹ̀ náà, orí ló mọṣẹ́ àṣelà. Ah, àwọn èèyàn ṣáà ní káfí dance àwọn èèyàn ní pokoli everybody dẹ̀ mọ̀ nǹkan tó ń mówó wá ẹ̀yin dẹ̀ lẹ fọ̀rọ̀ yìí ẹ̀yin gangan lẹ fà á ìgbà tí mo sì kéré tí bá lọ sí dancing competition ẹ ti máa ma pariwo that's my girl ó gbé first ó gbé first best dancer best dancer òun nìyẹn ń sin àmọ́ ẹni tẹ́tí fi sọ̀rọ̀ pé best dancer best dancer òun ló ń ṣẹnu láìfẹ́ èèyàn èyí tó yóò fẹ́ fi jólẹ̀. lẹ́nu òṣìṣẹ́ òòjọ́ kí ló ń sọ tí ò dùn lẹ́nu ẹ̀ mo jẹ́rìí kápẹ́ńtà ẹ̀ ò jẹ́ fẹ́yìn yọ̀ṣùn ìjókọ̀ orin ni. anyway ṣá mo fẹ́ kó mọ̀ pé àti bàbá tó bí mi àti ìyá mi wọn bí wọn níbi tí wọ́n ti ń jó èmi fúnra mi ò dẹ̀ jó kábà níbi èèyàn rètí látọ̀dọ̀ tèmi mo àmọ̀ bóyá lè màmá ẹ̀ ló ti jogún ẹ̀ wọn bí ẹ̀dá ò lè jó wọn bí ẹ wọn bí mẹ́tàlá ẹ̀dá àfi tí wọ́n ní kí n lórí ẹ̀ fọ́lùkù ah. ó lè jókè oh jó ara tó tiẹ̀ fẹ́ fi jó dà. kò gbé mọ ní problem. ọ̀pẹ ìpẹ́lẹ̀ ni kò stop ẹ o. o ah. ti ẹ̀ wò kí n ronú kó tó sọ̀rọ̀. ṣé dáàdì fẹ́ máa nà mí ni ní graduate. Ah. mi ni mi ni sọ pé bóyá o ti dàgbà ọmọ kan kò dàgbà lọ́dọ̀ mi ò máa gbá ilé tí mo rà ògiri ni. Ah, graduate. má jẹ́ gbọ́ nǹkan mẹ́mọ́ wọ́n dàgbà máa waste fún nítorí ẹ̀sìn. so four years tó lò ní yunifásitì ìjó ló fẹ́ fi láì fẹ́ jo mọ́mí ẹyẹ overreact kí ló dé tẹ̀ kí ló dé tẹ̀ ń ṣe bí ìgbà tó yẹ pé mi ti sọ rí fún yín mo ṣé mo ẹ̀ṣẹ̀ ń sọ ni wá tẹ̀ á ti orí ẹ̀ máa ti pé sí i wá tẹ̀ á ti lójú dádì mọ́mí mọ́mí ẹyẹ á ti lójú dádì láàrin èmi àti yín ẹ ti bí mi dáadáa mo dẹ̀ ti sọ fún yín ẹ̀yin ló yẹ kẹ́ máa mú dádì wálẹ̀ ẹ mú dádì wálẹ̀ ẹ mú dádì wálẹ̀ ajé èmi ò ní ṣiṣẹ́ lọ́fíìsì ọlọ́run. ara tí kọ́lẹ́ ó ti gòkè ó ọ̀rọ̀ tó bá kanlẹ̀ tó kò bìrì kò yẹ kó níbi à ń gbé sí o. Hmm. ẹ káàsán ìrìn tí olúwa how are you. fine sir. ọlọ́pàá mi ṣe jẹ́ ẹ̀rọ. ọ̀rọ̀ yìí máa já sí. Ah, wọn ò sí lókè o bóyá wọn ti jáde. Ah. èmi náà mo kọ́ lóko oṣù wa mi yàrá mi. wọn ò sí bẹ́ẹ̀. anyway mi ò ń bẹ igba eléyìí. kí eléyìí sá later appointment ẹ ni. you are resuming to that place on Monday. o ah, ah, ti yẹn so jẹ́ kí n mọ ètò máa ní ètò to fẹ́ra àwọn aṣọ àti bàtà àti báàgì tí bá wà lọ sọ́fíìsì. dádì àjọ conversation here. mo sọ fún yín mo ní ẹ jẹ́ kí n plan mo ní ìdàtí ní clarity of purpose kí n ní direction ojú ọ̀ mo sì ṣe tán ná mo ò tí ì rò pé mo sì fẹ́ ṣiṣẹ́ báyìí yes actually you told me pé o wà lórí pé o plan kankan this and that ṣé máa dákẹ́ máa máa wẹ́nu ni o ti ò gbà o dúpẹ́ lọ́dọ̀ pé ní bàbá tó kẹ́ fún ẹ. wíwá ó dàbí lásìkò tó ń plan lọ́wọ́lọ́wọ́ yìí ṣe lọ bẹ̀rẹ̀ ilé iná bíi skeleton job. lọ́dún ah, eh, ẹ má jẹ ẹ má jẹ ń jí kádàrá mi ah, àpèsè ni mi àwọn èèyàn máa máa pé bọ mí ni eléyìí ti máa ṣiṣẹ́ lábẹ́ èèyàn yìí nsìn ẹ fẹ́ dá ìbá tí èyí kí ni. oh yes mo gbọ́ ilé fúnra mi gan-an ti ṣiṣẹ́ lábẹ́ èèyàn kí n tó dá dúró mi jẹun pé kí ṣe orí àpèsè you understand lọ bẹ̀rẹ̀ ilé kó máa ṣe kò yẹ kí ṣe pé owó tó fẹ́ gbà mí bọ́ tọ́wọ́ tó bá dilẹ̀ ní owó lọ́mọ so just name your price from the simple as ABC. ẹ dájú ó máa le díẹ̀ o ó máa le mú. kò tẹ gbọ́dọ̀ fi dára lé rárá. ẹsẹ̀ ṣùgbọ́n dání náà kémi ṣì lọ máa plan kí lọ. èmi ni kémi gba ẹlẹ́tẹ̀dá lọ́wọ́ rẹ̀. àdádì àpò lè wọ́ọ̀kì o it will work. Ah, gbogbo aṣọ gan gbogbo àwọn aṣọ ọ́fíìsì yẹn náà máa ń wọ́n ó máa ń wọ́n ẹ̀kan tí ẹ̀ ṣe sẹ́ńdì oh. owó yẹn sínú àkáǹtì mi náà. èyí ló ń tẹ̀lé sẹ́yìn sí wọn. Ah, dádì ó máa tọ́ọ̀fù. máa kó tọ́ọ̀fù rárá ó máa lé o. máa kó tọ́ọ̀fù ṣùgbọ́n máa kó tọ́ọ̀fù àdìkẹ́ àdè máa kó tọ́ọ̀fù ṣùgbọ́n. kan make kan ṣe gbogbo mọ́tò ẹ̀kọ́ wa òkè ní ìgbẹ́dọ̀ gbọ́n kankan kó máa dún ní ẹsẹ̀ yẹn mọ́. Good morning, sir. Morning, how are you? Very good. Èwo ah, ló ṣe? Dìde sójú jọ my friend. Ah, nígbà tó ń fún ẹ ní lẹ́tà, mo sọ táwọn tó máa wá síbi iṣẹ́ fún ẹ ni. Àwọn kan ní kí n resume ní Monday morning ni sir. Ah, kí ni aago owó ẹ̀ sọ sí? ìdè wa lágó ẹjọ jẹ́ kí n wo fóònù yìí wọ́n máa ń kọ aago sókè. kò sí aago lórí fóònù títí ẹ. ní um, tí charge gba tí máa fi clock in it was around eleven forty eleven forty a.m. ṣé táìmù tó yẹ kí o débi iṣẹ́ lo débi iṣẹ́ lénìí. Ah. ah oh my god. ẹ má bínú sáà gbà tán ní kí n resume ní a.m. mo dẹ̀ mọ̀ pé láti àárọ̀ títí di bí eleven fifty nine a.m. náà ṣì ni twelve gangan ni noon ti bẹ̀rẹ̀ mo dẹ̀ make sure pé mo beat twelve yẹn mo débi before twelve yẹn sir. tí gbogbo àwọn ẹgbẹ́ ti débi iṣẹ́ ní eight o'clock. Ah, wọ́n ń try o ah, eight o'clock yẹn ò lè work sir ṣẹ́rí mi ń tètè sùn tí bá sùn láti bíi three eight hours dé gbọ́dọ̀ pé àjẹbẹ́ orí máa fọ́ mi ọ̀tún ni three four five six seven eight nine ten ten ten yẹn ni màá wá jí kí n tó rush kí n tó wẹ̀ kí n tó ṣe pẹ̀lú traffic máa débí ní eleven fifty but ká lè on the same page next time eleven o'clock sir deal sir. ṣé tó bá pẹ́ bí èmi ṣe ń ṣe iléeṣẹ́ tí mò ń débí ní eleven twelve yẹn ṣé iléeṣẹ́ yà á lè gbòòrò bàbá yà á lè sọ ọmọ pé kó wá ṣẹ́ ní. ẹ má bínú sir. ọ̀rọ̀ ẹ ti yé mi ìwọ máa lọ lé ní tiẹ̀ màá mẹ́sọ̀ máa rí máa rí dádì ẹ̀ so à ń fi orí ọ̀rọ̀ yẹn à ń fi ti síbì kan ẹ jẹ́ kí n ṣiṣẹ́ díẹ̀ tó bá dẹ̀ ju three màmá lọ sọ. no problem má worry wò má worry. ok kí n resume lọ́la. lọ́la dáàbì àti ẹ̀sọ́ fún abúlé àìmá jẹ́. ok eleven am is a ah. deal sir thank you ẹ ṣé gan thanks for your understanding sir No problem. má tètè dé next time. ok. Ah. Ah. mo ní láti rọ́ọ̀rẹ́ mi ọmọ ètè sọnù kó má bàa sọnù jìnnà àfi kí n tètè rí. ìrètí ìrètí. ah dádì ẹ káàbọ̀ ṣá. bọ́dọ̀ lè ti wà. àwọn bẹ́ẹ̀ yàrá wọn lókè. ó wà yàrá rẹ̀. bẹ́ẹ̀ni ẹ káàbọ̀ ẹ lẹ̀ o. àwọn náà ni wọ́n ti wọlé bọ̀nà pariwo ìrètí ìrètí mo ní ẹ̀ tí ò sí pé nǹkan tó ti ṣẹlẹ̀. ọtí so òun mú gbó. mo ń dáadé nǹkan ṣe nǹkan tẹ̀rù jẹ̀dí ni tí bá ti wà bloated bẹ́ẹ̀ yẹn ni mo máa mú nígbà tí mo máa máa mú àgbo jẹ̀dí ẹ mọ̀ pé mo láìkẹ̀ máa wá mú máa jẹ́ kí n lọ toilet máa pọ̀ jù dáadáa ikùn mi á fẹ́lẹ́ jẹ̀dí ni nǹkan ṣe nǹkan tẹ̀rù. bọ́ọ̀bù akínú ṣe lè kí n ṣiṣẹ́ ìṣẹ̀lẹ̀ ọlọ́ba tó délé ìsinmi báyìí kí lè ṣe mọ́ náà lọ́dún mi tó kà. ẹ̀dì kò serious tó gbẹ ṣe ń sọ yẹn. pẹ̀lú pẹ̀lú ó dọ̀ nǹkan tí mo gbọ́ ìwọ sọ pé jẹ̀díjẹ̀dí sí wọn ló bá mi láàbí mo bẹ̀ láì sí bí mo bí ẹ̀. ní obìnrin kan. ọmọ igbó giving that for. ah no do. give it to me my friend. Ramkinawa. aláìsàn ni a máa lo ń kéde. màá gba etí ẹ. yẹn ṣùgbọ́n. I said, move. Yes, Israel. ó ah, rí pé èèyàn burúkú ni Mr. Akin ó ah, ah. mọ nǹkan tó ń ṣe ni ó wá sọ fún dáàdi mi pé pẹ́pẹ́sẹ́ o ọ̀sán lé mi dé ọ́fíìsì ọ̀sán lé mi resume iṣẹ́ ṣó possible kí resume iṣẹ́ iṣẹ́ tí mo ń pààrọ̀ ni. ẹ máa ní láti ṣe sùúrù pẹ̀lú wọn ni máa sùúrù wo nìyẹn kọ́kọ́ sọ fún dáàdì mi pé ah, àwọn ò lè fún mi iṣẹ́ o pé wá ní ìtọ́ ló ń sọ fún wọn ṣọ́fẹ́ kí dáàdì mi máa hẹ́ẹ̀tì mi sí ni. Ah! gbà tẹ pé nǹkan láàárọ̀ mo débẹ̀ láàárọ̀ ṣebí anything láti àárọ̀ títí di eleven a.m. ṣì ni wà ló ń sọ fún dáàdì pé ọ̀sán ni mo débi iṣẹ́ kò sí wàhálà mi ò tiẹ̀ pé mo fẹ́ ṣiṣẹ́ wọn kò wọ́ọ̀kì fi mí sílẹ̀. mo ní láti ṣe sùúrù pẹ̀lú. Um, Israel jọba mi park mo fẹ́ ra nǹkan. Joshua Emma. Mm. Eh. Okay ma. flag sẹ́gbẹ́ kan pé àwọn kò fẹ́ ra one or two things kan ní búkà over one hour ni mi ti expect wọn pé kọ́ padà sínú ká mo ò rí wọn mi ní láti ti wá wọn lọ́bi iṣẹ́ wọ́n ní wọ́n sí ibi iṣẹ́ mi dẹ̀ wò pé ọlá pé ẹ̀yin méjì ẹ̀jọ́ máa ń ro five and six tí máa ti rí mo ti rí wọn ló jẹ́ kí n wò pé ìbàyẹn náà máa wà. ìrètí ò sí bí yìí for the past five days mo ti ń pè tí ò gbé fún mi èmi dẹ̀ ti sílẹ̀. sà ìrètí olúwa ni mi ń sọ. àmọ́ ah, mo kọ́ ń sọ náà kò sí bí yìí. ẹ̀jọ̀ máa ń wà dáadáa o ẹjọ́ torí ọlọ́run mo fẹ́ fi bẹ̀yìn tó bá béèrè lọ́wọ́ yín pé ṣe mọ anybody mọ́ ẹ má dárúkọ mi o mo sọ fún yín pé for the past five days mo ti ń pè yàn sí tí ò gbé fóònù mi ẹ wá ń béèrè lọ́wọ́ mi pé ṣé kò sí mi ṣé mo ṣọ ṣe wàá pè ṣá ẹjọ́ torí ọlọ́run ẹ má kó bá mi o ẹ má kó bá mi o. iṣẹ́ yẹn tẹ̀ máa bọ́ mú ẹ lọ́wọ́ ni iṣẹ́ yẹn máa bọ́ mú ẹ lọ́wọ́ ni. Ah! ìwọ rí sí ìgbọ̀n báyìí ó sọ wípé òrí òbí ju ọmọ òrí ìrètí ọlá ọtí <laughs> ẹjọ ìyàwó òrí àtìyẹgbẹ Israel ó ti di ọmọ ó bọ́mu ẹ lọ́wọ́ ìwọ tó fi fi ìgbọ̀n báyìí ó dẹ̀ láyà láyà ò lè wá sí ilé ìwọ́sowọ́sọ fún mi pé òrí ìrètí olúwa ah Israel àbò ti plan láti kidnap ọmọ mi ó ti plan láti kidnap ọmọ mi ah Ajíbádé bá mi dá lóhùn bá mi sọ fún pé kó lọ bá mi mọ́ ọ mi wá bá mi dá lọ bá mi dá lọ ó yá you can you can go about everybody. hello dear mama sibo. hello. Ah. àtibáde ó dín dín èèyàn wá sọ fún pé ọmọ ń bọ́ òun lọ́wọ́ ó ní you can go ó investigate ó interrogate ó dẹ̀ mọ́ pé sí fóònù lọ́wọ́ ẹ̀ má tó máa fi ṣe báyìí mi ò láìkẹ́ àti ìwà ti ẹ̀ question lọ́wọ́ ẹ̀ pé báwo ló ṣe ṣẹlẹ̀ mi ò láìkẹ́ àjíbádé mi ò láìkẹ́ ó ti máa fọwọ́ yẹpẹrẹ mú nǹkan jù mi ò láìkẹ́. Ah, ah. hello ṣé o wà pẹ̀lú mi. mo wà pẹ̀lú ẹ. good mi ìfẹ́ mọ́rò làákàyè tó wà ní orí Israel tó lọ yìí right hmm. ìrètí ọmọ ẹ gbọ́ jùlọ one thousand times hmm. Hmm. ajá ní ìrètí o ó ti ní mí tiẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nínú kó tó di pé ó jẹ mí onímí o ohun tó fẹ́ ṣe ti wà nù ẹ̀ bọ́n ṣe ń lọ lọ́nà tó bá ní kó park pé kó kàn wọnú ibì kó bá ní atri kan ló wọ̀ nàbí lé ibì kan lọ pé ìjọmọ fẹ́ èzara mi excuse me ṣé bàbá yìí máa bá wọnú bẹ́ẹ̀ ohun tó fẹ́ ṣe ti wà nínú ẹ̀ don't bother yourself fóònù wà lọ́wọ́ ẹ̀ fóònù sí lọ́wọ́ ẹ̀ ó máa padà wálé don't bother yourself. kò like you can go bóyá sọ ìtura you can go. kò dìgbà tí n bá ń larí mọ lórí àbí tí mo dà ní blow lórí do you understand <laughs> tẹ́pẹ́ ìgbàgbọ́ yẹn ló bá bí ẹni i'm sorry for that. ìwú ah, tún ni i'm sorry ìbá ní kó sọ́wọ́ kọ́ bá mi wọ́n mọ́ mi. ọmọ mm. máa wálé ok. Mm -hmm lẹ́yìn ọlọ́pàá bá dẹ̀ ti sọ you can go báyìí ẹ fẹ́ ṣiṣẹ́ kankan nìyẹn. ṣé fún ọ̀rọ̀ lọ́rọ̀ ni ìyẹn àbí ọ̀rọ̀ ara mi fúnra mi. Oh, you can go. kàmá yìí ò ṣàrara kí ló dé bí mo ṣe ń gbà náà ló jáde padà kò tiẹ̀ wọra rárá kí ló ṣẹlẹ̀. kànáà bá wo kànáà kọ́ lélẹ́yìn náà. Ghana lélẹ́yìí. mo ń sọ náà kò ẹ́vì rárá àfi bí ordinary ṣìṣà wo bá mi pé bọ̀bọ̀ tó máa ń gbọ́jà fún yín yẹn bọ̀bọ̀ yẹn jọ pé kó bá mi gbọ́jà gangan wá jọ gbogbo eléyìí ò mi kò ká mi rárá fún ọ̀dà pé yàn ràn. ibẹ̀ pé bọ̀bọ̀ yẹn mm-hmm. wàhálà wa o mo gbọ́ kò sí wàhálà. kò lọ rárá ṣá tètè bá ń pé jọ má pẹ́ nà. má bẹ́ẹ̀ pè é ṣé bí fóònù ẹ lélẹ́yìí. ní sùúrù kí ló ń ṣe ẹ̀nà tó bá ti fẹ́ gbọ́jà bá rí ọkọ̀ kí n balẹ̀ má pè má wọ̀ rí mo ti ń pè báyìí. alalaye trolley bus ah bẹ́ẹ̀ ni everything is set èmi tí mo ń dúró de kọ́ yín lọ́nà nítorí bí akínmá wọ̀ mo ti pack everything ok ok eh, mo ti bọ̀ ǹsìn kò sí wèrè bàbá kò sí wèrè bàbá. ṣe ń ṣe máa wáyà owó sẹ́yìn lọ́mọ kémi sí náà àwọn onígbèsè ó yẹ bẹ́ẹ̀ yẹn. pé my own na abeg. kí ló máa ń ṣèwọ náà tiẹ̀ ìwé tí mo fún ẹ tí mo sì gbé fún ẹ láàṣọ ti fún mi lówó ẹ káṣá máa fún ẹ lọ́jà máa fún ẹ màmá tó bá jẹ́ if na like that i dey sort others i go still load the car kí ló ṣe ẹ. o. ó tún jẹ gbèsè gbó. ó ga o. Hmm. mi ò sìn kò sí àtọ̀ eléyà tí mo gbé lẹ́ẹ̀kan yẹn. Ah, kí ló ṣe ẹ kanáàlì wà lọ́wọ́ ẹ ó dẹ̀ ló ń ṣe pé ikùn. Eh, nǹkan tí mo mí ni pé kò kí ń ṣe rọ. ẹ rọ ọkọ yẹn normal eh, canal ni. ó sọ náà ah, ah, ṣé mi wá ní dárọ̀ mọ̀ ní na today how far you get run na raw i wan get. ah who be this one. i no know ṣe bẹ́ẹ̀ sọ pé nǹkan tó ń ta nìyẹn wá ẹ eh, nǹkan tí mò ń ta nìyẹn fi hàn ṣé mi ni mo ẹni tó fẹ́ gba ọjà lọ́wọ́ mi ni. èmi ni mo fẹ́ gbérò yẹn náà like i want to get it i'm gonna pay you. wàá gbérò kan náà you fit check you fit stay now see ah. you get am. ó wà ní mọ́tò. ẹ ẹ na wetin àwọn ilé yìí o òun ẹ̀gbọ́n wa àwọn rẹ̀ kò sí. má bọ̀ má bọ̀ ah. <laughs> irọ́ ni. ṣé mo kí o máa sọ fún un ṣé o ti rí nọ́sẹ̀ǹtì gẹ́rù yìí ṣe. ọmọ yìí ó máa ń bẹ gẹ́wò yìí máa ń bẹ for the past three days ni mo ti ń wò ó sìn everything tí ò kàn sáà ni ló máa pọ̀ kí ló ń ṣẹlẹ̀ náà ó náà máa gbé nǹkan tí ó gbé tó bá lọ ya wèrè ńkọ́ ta ló máa gbé lọ́wọ́ bí tó ti máa tọ́jú ẹ̀. o máa ń stress ààrẹ calm down kó gbó òkè ó fẹ́ gbé hàn gbogbo ìta ṣe sọ náà kò lè tó calm down mi gọ́mọ̀ pé ó máa ń bẹ mo ti observe ẹ̀sìn láti bíi three days ago mo ti ń wo àwọn moves ẹ̀ mo ti rí i pé ó mú funny má worry fi sílẹ̀ má treat for compare but mo ní láti calm down kí rí àwọn nǹkan tó ń ṣe dáadáa ó dẹ̀ mọ̀ mí o. pé kí ni ní sùúrù. tí n bá bẹ̀rẹ̀ pẹ̀lú ọmọ ilé ìmásùn i don tell you ìrètí eruku láúláúláú eruku láúláú ìrètí eruku láúláúláú eruku láú láú láú láúláú láú láú. MSP on the mix baby. Kàná yóò ṣá, ó máa ń wá bẹ́ẹ̀ ìrètí ọlá, ó yá gbé mi débẹ̀. Kàná yóò ṣá, ó máa ń wá bẹ́ẹ̀ ìrètí ọlá, ó yá gbé mi débẹ̀. Kàná yóò ṣá, ó máa ń wá bẹ́ẹ̀ ìrètí ọlá, kò ń pọ̀ bíntín kò ń pọ̀. kò bá rísílà wá ni. o rísílà yẹn ló wà lórí kí ló ṣe ẹ̀rọ wà á tágbó fún ẹ wà tún fún ẹ rísílà. ṣe ló ṣe. èlò lélẹ̀ ìrètí tóbi ìsìn kankan láti mo wá gba ọjà lọ́wọ́ ẹ̀ ó bẹ tà ọ́ all right kò take care kò sí mísà yín. ọ̀gá ṣe owó mi fún mi kí ló ń ṣẹlẹ̀ ṣe thirty wey wa. àwa aṣọ ìṣeré ni no be today na raw raw ó wọ́n dé on fifteen twenty unfiltered ọ̀gá stop ẹ̀ náà kí ló ṣe ẹ́. ayẹ̀dájú wọn para gan ayẹ̀dájú wọn lè gan na ayẹ̀dájú wọn para.

tó wà fresh. ọlọ́wọ́ rísílà ó ti wà ní street ó jẹ́ gíra èèyàn ní káfí <laughs> oh. èèyàn ní kókólì má ṣe wù mí ẹ kìlọ̀ fún dájú bó jẹ́ ti jó ẹ jẹ́ kí n jó bó jẹ́ ti smoke ẹ jẹ́ kí n jó. ó máa ń wá bẹ̀rẹ̀ tí ọlá ó bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ kàná yìí ó ṣá ó máa ń wá bẹ̀rẹ̀ tí ọlá ó bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ kàná yìí ó ṣá ó máa ń wá bẹ̀rẹ̀ tí ọlá ó bẹ̀rẹ̀ Ei, Magic. Oh, JJ. O que te happened? Que lo she sí nǹkan kan. Ah, ah, kò sí ọkàn ló wá fún àbá tó dàbí pé ìwà èèyàn kan jà ń ta. mo ní kò sí ẹnìkan kan kò sí anything. Ah. wá clayton kanra mú wa sọ nǹkan tó bá ń ṣe ẹ̀ náà ṣọ́nù ẹ̀ láti ta ni àbí wèrè gé ẹ̀jẹ̀ wọlé. wá ṣọwọ́ àdá lọ́wọ́ mi ni àbí mo yàdá sí ẹ mo ní kò sí anything. tára ń gbọ̀n báyìí tójú ẹ̀ kan báyìí tó ń kanra báyìí ẹn babes mo rí ẹlẹ́ẹ̀kan bó ṣe sáré wọlé yẹn bí ẹni tó fẹ́ lọ pọ̀ ọjà bí wà pressed bó ṣe sáré nìyẹn ṣé ò sì ṣaṣọ wà okay because òun làágùn gan. i'm very okay kò sí nǹkan kan. àbúrò tó ṣáàtì bá sanwó kó má di pé ìyàwó àyè bàrà sí bí báyìí. ó já wèrè ṣá ṣọlọ ìburúkú nìyá ẹ láì tó sanwó àwọn ọbẹ yẹn. wèrè ṣí ẹ eléyìí tó rà tẹ́lẹ̀ ṣó sanwó ẹ̀yìn ṣó san. ẹ wo bí ẹ calm down kò gbowó ẹ lọ́wọ́ mi. in fact èyí tó fóun gan ọ̀fẹ́ ni kò gbowó. sọkọlọ Ọlọ́run. Ah! kò gbowó lọ́wọ́ ẹ̀ náà mi understand kò gbowó lọ́wọ́ ẹ̀ kò gbowó kò gbòbì jọba lára má pìtà ní oṣù ọ̀páyàn fún ni tó bí afọ ẹni gbọ́ lọ́fẹ̀ẹ́ tóbi tó jẹ́ wípé atom of igbó tó tà kò lè fúyàn lọ́fẹ̀ẹ́. ẹ bẹ́ẹ̀ ní ìlàgbọ̀nsẹ̀ ń pariwo yá ti pé ọmọ inú ẹ̀kọ́ ló ń bá sọ̀rọ̀ ṣé ọmọ nǹkan tó ṣẹlẹ̀ ni relationship ti wà àti ẹni kọ́lé mi àti ẹni bẹ́ẹ̀mi ṣe máa ń bá sọ̀rọ̀ ọ̀rẹ́ wa ó yàtọ̀ ọ̀rọ̀ mi máa ń wọ létí bí wọ́n ṣe máa ń bá sọ̀rọ̀ kò ń wọ létí reason tó fi fún mi lọ́fẹ̀ẹ́ nìyẹn. ó ti yé mi ọ̀rọ̀ máa ń wọ létí kíní yín máa jọ wọnú ara wọn ó ti yé mi so o ti wá bìbà yìí o ti mọ̀ ya ṣọjọ́ ṣọlọ àbí o ti mọ̀ ya ṣọjọ́ ṣọlọ ìwọ ti ń gba gbọ́ọ̀fẹ̀ ìgbà tí mo ti ní ti ń tẹ́tí lọ bí two three hours nínú mọ́tò mo ti mọ̀ pọ́nrọ̀ máa bẹ́ẹ̀ yàn kò sí wàhálà ṣọ́ni wọn níta ta àwọn níta kò yé mi lọ́ta jọjọ́ yìí jésù àmúwà kú ọ̀bẹ èmi àti àṣẹ̀ṣẹ̀ jọ̀bẹ̀rẹ̀ ni ẹ jẹ́ máa bà sọ̀rọ̀ kí ló ṣẹlẹ̀ ṣó ti ní mi sínú tẹ́lẹ̀ ni. ẹ̀dẹ̀ ni kí n pa ìdíje lórí ẹ̀wọ̀ ẹ̀dúró òun lè nìkan yẹ̀yọ́nù ṣòrí tẹ̀yàn bá ti ní ẹ̀yọ́nù kàn wá fún ẹ̀kan ni agbára ọlọ́run àti lọ́bẹ̀ lọ́la á tún fún ẹ̀ bù. Ah, ibo ni wọ́n tún ronú lọ yẹn wà ṣọ́mọ àbìjà ni mí ni ewo lẹ̀ yọnú kí ló dé náà kí ló tó ń ya àlárí nínú èkó ah èyí ṣe culture ní bíbáyìí stop ẹ̀mí ò láìkè ewo lẹ̀ àìwo lórí burúkú gan. gbogbo àwọn ibi tẹ máa ń lọ fáyín ó máa ń worst kí ló ṣẹlẹ̀ tí ẹ gan ló worst ohun tó pariwo yẹn gan pè èwo ni ẹ̀yọ́ ní ọ̀gá dé fèmí lẹ́jà. lọ bí àṣẹ wa nílé à. Ah! Ajíbádé Ajíbádé ibẹ̀ ló jókòó sí ó wà bọ́ọ̀dì mi àbí Ajíbádé ọmọ mi dà Ajíbádé bá mi wọ́ ọmọ mi Ajíbádé bá mi wọ́ ọmọ mi wà nínú ilé yìí òun sùn òun dín òun jẹ ọ̀rẹ́ ẹ̀dẹ̀ balẹ̀ lọ́mọ kan ṣoṣo tí mo bí ọdúnmọ́dé ṣàánú mi ọdúnmọ́dé ṣàánú mi ọdúnmọ́dé sọ̀rọ̀ náà. wíwá wo ni wọ́n ń wá ọmọ tí mi mo bèrè lọ́wọ́ ẹ̀yìn ó ṣe jẹ́ pé gbogbo ẹni orí ẹni létòsí tí yàrá ṣe fún yẹn bèrè ẹ kì í appreciate ó dìgbà tó nìyẹn bá kú tó bá kú tán ẹ wá máa lọ jókòó wèrè ẹ lọ káṣọ wèrè kan ẹ máa lọ sunkún tó ẹ máa dárò tí ó lè dá ṣó dìgbà tí bá kú ni. àná tí mo yà ọ̀tọ̀ nìkan tí gbèsè ní sọ fún mi ó lè ń pariwo lé mi lórí èsì ìwọ ìgbà ọ̀la mi wọ́n ti yìí bámi wọ́n mọ̀ mi bámi wọ́n mi. àjíbádé ò dẹ̀ èwo lọ wá ikú sí nítorí ọlọ́run ṣèbọ̀wọ̀ ọmọ ni mo wá bẹ́ẹ̀ sọ àjíbádé bá mi dà wọ́n síta kọ́ bá mi wọ́ ọmọ mi ṣàánú fún mi ẹyọkọ náà ni mo fi àjíbádé jọ ṣàánú bá mi jọ ọlọ́pàá síta kọ́ bá mi wọ́ ọmọ mi àjíbádé má sùn jọ. ibi tọ́mọ táwọn òye wa ń sìn ṣé wọ́n lè wọ́n rán lọ síbẹ̀ ní àbí mi rán lọ because èmi ò mọ ibi tó ń kó lè wà báyìí bóyá bí ọkùnrin kan ló wà ń sìn who knows alálùkò ọmọ tá à ń sọ she's an adult adult ni. Àjíbọ́dé lẹ́nu ẹ̀. oh lẹ́nu ẹ̀ ó ṣe mọ̀ pé adult ni àbí ìwọ ò ṣe jẹ́ kó behave like an adult did you allow her to behave like an adult Àjíbọ́dé Àjíbọ́dé bá mi wá ọmọ mi kákótẹ́ ìjáwọ̀ ẹlòmíín sìn wá ti dà àwọn ọlọ́pàá sí tẹ̀yìn aláṣẹyàn bá mi wọ́ ọmọ mi Ajíbádé bá mi wọ́ ọmọ mi bá mi wọ́ ọmọ mi bá mi wọ́ ọmọ mi Ajíbádé bá mi wọ́ ọmọ mi oh, bá mi wọ́ ọmọ mi ó. Oh. mi mọ̀ ẹ́ pé mi mọ̀ ẹ́ pé onífìtìnọ́tì ni ẹ́ oh yes ẹjọ́ ló fẹ́ rò láàárọ̀ yìí àmọ́ màá jáde kó nínú yìí fún ẹ àjọ ń lọ ni o máa tẹ̀lé Ajímọ̀dé ibikíbi tó bá lọ́jọ́ máa lọ ni Ajímọ̀dé bá mi wọ́n mọ́ mi Ajímọ̀dé bá mi wọ́n mọ́ mi àjọ máa bá mi wọ́n mọ́ mi o Ajímọ̀dé Ajímọ̀dé. tried her number since kò lọ. wọn sì ń lé ní nìkan mo wà lẹ ṣé kò sí. kí ló ṣẹlẹ̀ náà má dẹ̀rù bá mi. kí ló ṣẹlẹ̀ nínú kò sí rẹpẹtẹ wọn nìkan wà lẹ báyìí. ilé nìkan mo wà lẹ. ǹjẹ́ ṣọ́ọ̀bù yóò tẹ̀ máa dé lálẹ́. ẹ́ kí ló ṣẹlẹ̀ nílẹ̀ ti jàwọn tán pé wọ́n ah, ní àwọn kan tó ṣe nàza tó ṣe kọ́ọ̀dì wọ́n máa ṣe gbogbo dẹ́dẹ́ náà ló ṣe rẹpẹtẹ fún wọn alẹ́ yìí pé wọ́n máa gbé wọn dé lẹ́fún yẹn sómi mọ̀ ń gbé ní bá wọn àwọn fún lẹ́fún àwọn aláyé yẹn àwọn wọn nìkan ló strong fún wọn. ibi a kò send voice messages sí wọn bí a tán bá tún fóònù wọn á rí àbí kò tún try àti pè wọn yóò mọ̀ pé network ń gbà mí try try o lè try láti pè wẹ́ẹ́dìwẹ̀ẹ́ How afa àbí kí ni <laughs> ẹ. mo wò ni òun pé ó yẹ fact mi ti rí ẹ bẹ́ẹ̀ náà náà máa bọ̀ mo ṣe tún àwọ̀ ẹ̀ dáadáa tí mo wo gbogbo dẹ̀dẹ̀ náà yìí náà pé ó tẹ̀yìn kò lè bá àti wá wò pé ìwọ kò lọ́ọ́ bá àwọn aráyé yẹn ṣeré fact level irú level tó bá rí ẹ báyìí pẹ̀lú gbogbo ètè tó rí ròmù ròmù yìí tó bá gbẹ̀rù mi gan kó tó máa fún mi á tún gọ. ó ya wèrè ni wọ́n ń di ẹ̀ ni are you mad or something àwọn eré wo nìyẹn tabajọ ń fagbó kò jẹ́ ká mọ nǹkan tá à ń ṣe ìlú ṣe eré ni ah, what kind of talk is that mo mo bá yín ṣe wúlẹ̀ e lánàá ni am I into all that ṣé mo máa ń dá sí gbogbo shit tẹ máa ń ṣe yẹn ni lẹ́yìn kò tàkọ́ fún mi kó máa lọ and I will do that over and over again tó bá ṣọ́ọ̀rẹ́ ìjà wèrè you dey mad ni ah which kind level be that. you see me for that parole before orí mi nínú ẹ̀rí ìyá wèrè ni abẹ́ẹ̀kọ́ mọ́ jọ kind of disrespect. Get out. Out! You dey mad me na everybody dey do that kind of thing. You dey craze me. Ah, no be your fault now. Na my hobby. pè fóònù mi kí ló ṣẹlẹ̀ náà ìrètí. ojú ẹ ń dẹ́rù bà mí. ojú tèmi dẹ́rù bà ẹ́ ìrètí kò yé mi wọ́n ló gbá mi létí nà èmi ló yẹ kí n máa sọ pé ojú ẹ dẹ́rù bà mí kí ló mí pé ah, wá nǹkan tó ṣe yẹn báwo ló ṣe rí sí náà kí ló fíìl tó ṣe ó gbá mi létí you slap me for street ìwọ náà lè mọ bó ṣe ń lọ normally ó jẹ́wọ́ ni ọlọ́run. òbí má bínú mo mọ̀ pé kò yẹ kí mi náà ṣe bẹ́ẹ̀ ṣó ti gbọ́ i really went out of line but then i'm sorry. ọmọ o go out of line o jálá yẹn pátápátá ni o já wẹ́lẹ́wẹ́lẹ́ báyìí ni you dey really step so o ah, fẹ́ kó tí mi máa reduce in street ni àbí kí ló ń ṣe ẹ́. nǹkan tó sọ náà ló trigger èmi náà má bínú má bínú sí mi jọ má bínú. normally mo mọ̀ pé nǹkan tẹ́mi náà sọ yẹn náà pé fine mo go out of line but I mean, mọ̀ pé no be your way be that now if i know say no be your way mi mi ni gbé wá bẹ́ẹ̀ na. no no be my eh, way. ẹ ah, ẹ wọ ẹnu ló fi máa sọ̀rọ̀ náà ọṣọ wọ́lọ́ fi ń sọ̀rọ̀ ní òde sáré sàmì kí ló ṣẹlẹ̀. má bínú. ó ti lọ kó sóra la. o sọ. ó ti tán náà. o ò tí ì rẹ́rìn-ín ó ṣiṣẹ́ ó ṣojú yìí ò ṣe. ṣé o ṣẹlẹ̀ ṣé babaláti ni mi ni mo ní pé kí n kò sí wàhálà náà. jẹ́ ká wọlé lọ. kí ló ṣẹlẹ̀ fún igbákejì. mo gbẹ mo fẹ́ lọ bẹ́ẹ̀ ni. mo ti gbọ́ èmi jáde ni jẹ́ àmà lọ má wọrí ìyẹn ti lọ má bọ̀ má bọ̀ má bọ̀ ìyẹn lẹ̀. kò dẹ̀ má bínú sí mi náà tóbi. kí ni aláyé ń ṣe nílé látàárọ̀. aláyé aláyé gbádùn ni kí respect ó yẹ kó ní mọ̀gẹ́ tẹ́lẹ̀ bá ti wà mí bàbá wa ń tọ́ bá mi steady àbó ìṣeré. bàbá pátá ní báyìí kálá yìí ṣáà máa lọ lose guard. lose guard kẹ́lẹ́ ah, bàbá wa lẹ́yìn. bàbá tọ́ bá ní bàbá òṣèlú máa gbádùn ó yẹ kó ní mọ̀gẹ́ ah, steady àbó ìṣeré. bàbá pátá ní báyìí <laughs> ọlọ́jà kó wọn yọ mẹ́rin. ó ti sùn ẹ̀. ìṣèlú sùn yàn náà bàbá pátá báyìí tó àgbà màá lọ́bi tí mo lọ mo lọ. mama ọmọ wèrè. ọ̀gá yóò ah ah mo kí mama náà ni. ẹ̀ ń klọ̀. irọ́ òwe ah àbá irọ́ klọ́ọ̀kì. bàbá tóbi ń kọ́. ẹ ó pè mí sí i ó lóun tó àrẹ state wọn àti ó débi sí i. ẹ wo aláyé ẹ má kànáà ó ní nǹkan tẹ́mi sọ fún un àwọn eléyìí ni fans wọn èmi ò ṣe fan wọn ẹ kí mi jẹ́ kẹ́ understand tọmọdé ìbá ti wá aláìṣẹ́ yìí ò notice pé gbogbo nǹkan máa ń rí bákan ẹ̀yin gan-an tẹ̀yìn máa ń charisma yín gan-an gbé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ mọ́ aláìṣẹ́ kò ṣe pé ọmọdé ti lọ dà nǹkan pọ̀ mọ́ nǹkan fún yín bóyá bí ẹ̀fọ́ ó ti dààmú oúnjẹ fún yín kò yẹ kẹ́yìn gan-an rí náà síwájú ẹ̀rọ kan o. ẹ̀fọ́ ṣé mo lè jẹ̀fọ́ ṣáàbí ṣe wà mo jẹun tó lè jẹ̀fọ́ ẹ̀ ṣorí at times náà ṣorí tí ọmọ bá jó ṣèrè èèyàn lè lost o but ẹ má wọlé ẹ kò sí ewu títóbi bá ti dé ẹni kó pè mí. ẹ ti gbọ́ ok bàbá òṣèré orí ìtàgé. ìbọ̀lú sọ fún mi aláyé ọmọ ní kò nọ́mà ni ẹ̀yin tó yẹ kẹ́ jáwọn ẹ̀ ní jáwọn aláyé ní kò nọ́mà o. Ah, normal normal about forty five minutes eh. wọ́n eléyìí ninety minutes aláyé òun kéré ara tó bá gbà tán. aláyé ilé aláyé gbádùn níjà rẹ ló máa ń tì í. Ah, ah. ó dẹ̀ máa lọ bẹ́ẹ̀. ó à sáwọ́ kọ́láwọ́ ẹ̀kọ́ ayẹ́kẹ́ aláyé máa gbádùn níjà. Thank you. tó ṣẹlẹ̀ ṣá mo fi bá yín tẹ̀ ń tẹnu bọra yín lẹ́nu. Ah, ah! kí ló ṣe ẹ̀ náà ibo mo ti tẹnu bọ̀ lẹ́nu báwo ló ṣe èèyàn ń béèrè nǹkan lọ́wọ́ mi akọ ń sọ̀rọ̀ ń bẹ̀rẹ̀ o dẹ̀ sọ pé mo ń tẹnu bọ̀ lẹ́nu. òkè mo rin ìrìn àjò ni mi ò ríran. baraka kò sí nǹkan tó ṣẹlẹ̀ pẹ̀lú èmi àtọmọ yẹn ló ń béèrè nǹkan mo dẹ̀ mo dẹ̀ sọ fún pé tó bá lọ báyìí tó bá lọ báyìí tó bá lọ báyìí. ọ̀gbẹ́ni Olúwatóbi mi ò bẹ́ẹ̀ jà ṣé mo bẹ́ẹ̀ jà poró ni wo ọ̀gbẹ́ni ó kọ máa máa rojọ́ rojọ́ rojọ́ ni no evidence èmi náà pé kò sí nǹkan kan tó ṣẹlẹ̀ ìwọ ṣáàjì agbójú. o mọ̀ pé kò sí nǹkan tó ṣẹlẹ̀. kò sí àlàyé nǹkan aṣẹlẹ̀ báwo kò sí nǹkan kan. baraka mo fọlọ́n bá bẹ́ẹ̀ má bójú mi jẹ́ lọ́dọ̀ àlàyé jọ má sàn ọkàn kó má sọ nǹkan má tẹ̀ sọ́n pé orí wa nípàjọ gbàbí kan rìn àbórí wa níwájú géètì àbí má sọ nǹkan jọ tó lọ lọ. mo ti gbọ́ irin parí pọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ́rìn wa. jọ jọ tó lọ lọ jọ tó lọ lọ. kí n jọ nítorí tọ lọ́hùn kí n jọ nítorí tọ lọ́hùn bí ṣe wà ṣé èrìbó ìrí torí mi mo jó ẹni tó lè bá titi ẹ jẹ mi ò lè bá tọ ọmọ ẹ̀dá ọmọ làkejì mi jẹ kò pọ́síbù ni pé mi ò ní bá tiẹ̀ jẹ́ láyé èmi báwo ló ṣe ń ṣe báyìí kí ló ń pè wá fọ kókó ọ̀rá sọ fẹ́kù ah ṣé o mọ̀ pé tó bá sọ fẹ́kù gbogbo èkó ló ti gbọ́ nìyẹn. ọ̀ ṣé ìbàdàn wa gbọ́ ni. jọ kí ló ń ṣe baraka má ṣe mí báyìí náà. ẹ ó dáa kí ló máa ṣẹlẹ̀. má sọ má sọ fún ẹni bọ́dọ̀ ẹ mo ti gbọ́ má sọ fún kìtì má sọ fún ìbàdàn má sọ fún ẹni bọ́dọ̀. ẹ mo ti gbọ́ kí ló afẹ́ kó ṣẹlẹ̀ ń sìn. nǹkan kí nǹkan tó bá ti fẹ́ máa ṣe fún ẹ. nǹkan kí nǹkan tó bá fẹ́ wàá ṣe kò sí ń gbà Ogun State gan òní gbọ́ kò sọ̀rọ̀ ṣáà ti ní gbogbo nǹkan tí bá fẹ́ ló máa ṣe ẹ kò sí mo mọ̀ pé bá sọ́ọ̀sì yìí náà yìí máa padà ṣojú kejì yẹ́ ẹ náà. báwo ló ṣe ṣe bá mi ṣe ọkọ bẹ́ẹ̀ náà mi ṣe ọkọ bẹ́ẹ̀ náà. Olúwa tóbi lọ́ba yé o Olúwa tóbi lọ́ba ilẹ̀ o. àágì lọ wájú àágì lọ sẹ́yìn. ṣé fẹ́ máa jẹ́ ṣẹ́tọ̀ ọ̀gá jẹ́ ọ̀rẹ́ rẹ̀ àkọ́kọ́ pààyàn ti báyìí sí. ẹni bá dẹ̀ lẹ́nu ẹ̀rọ sáré gbọ́ èmi fẹ́ wọlé lọ. ọmọ lérò pé níbi tá a bá dé kò sẹ́ni ìwọ̀n ètò lọ́rọ̀ láti sọ nǹkan tí gbogbo kan tẹ sọ náà ló ti wọ everybody wa létí tàbá kọ̀ ni pé a rojọ́ bígbà tá à ń lọ gẹ̀ ní adẹ ní láti pààgùn ó ti yé. baraka baraka ọmọ eré kínní ìmú máa ń sọ fún ẹ ọgá má bínú ọjọ́ nítorí Ọlọ́run wà tọ́gbà bá sọ̀rọ̀ tọ́ bá jọ̀pọ̀ rọ̀ gbé máìkì wàá bẹ̀rẹ̀ sí kọ́ni wàá máa sọ̀rọ̀ ṣé wọ́n ló kàn ni tàbá ní ká tó ló yẹ ká tó ṣé wọ́n ló yẹ kó máa sọ lẹ́yìn ọ̀gá ni. number last. wà ẹlẹ́ mi ra wọ o ní sùúrù o. ok má bínú ọ̀gá ṣe má bínú number two. ẹ ta. ẹ wo ṣé kò tiẹ̀ tó fẹ́ sọ̀rọ̀ mi. aláyé kò ń ṣe pé mi ò tiẹ̀ ní nǹkan tí mo fẹ́ sọ nǹkan tí mo fẹ́ sọ gẹ́lẹ́gẹ́lẹ́ òun ni jíde ti gbà lẹ́nu yẹn kò yé mi fún baraka ẹni sinmi ọtí báyìí wá sáré gbẹnu sọ̀rọ̀ ni ọ̀rọ̀ tí ń délẹ̀ lẹ́nu ọ̀gá báyìí wá ti gbà. Ah. àná ẹ má bínú ẹ̀yin ọ̀gá ṣe ẹ sì máa ṣe báńà àwọn tẹ máa gbé fọ́tò yín sí nǹkan kan aláyé kò sọ ó ti sọ nǹkan tó fẹ́ sọ. anyways ó dàbí pé kò sọ̀rọ̀ nìyẹn ẹ jẹ́ ká máa lọ àbí. aláyé ká máa lọ ní wàhùn abájẹ́ ń lọ lẹ́nu ẹ mẹ́ pé inú oníkálukú yàtọ̀ síra wọn bí ṣe wà ibi ń pè mí òrùn gbẹngbẹ mi àbẹ́bí ò pẹ̀yìn òrùn gbẹngbẹ mi mo dẹ̀ lérò pé nǹkan tútù máa wà nù fíríjì àbí kò. ọ̀bọ̀ nǹkan wà nù kitchen lọ jẹ ló bá fẹ́ jẹ lọ jẹ kó lọ mú. wo filẹ̀ olúwa tóbi lọ́ba ọmọ sọ́sán òjọba ń wá omi tó bá tutù nù fíríjì kí sáré fi wá wò ah baraka kí ni túmọ̀ kí tóbi lọ bẹ́ẹ̀ mú mi wá wọ́n yọ ẹlẹ́wọ̀ kan o tún tì mí bàbá. aláyé ẹwọ kan tó mọ̀ sọ tí o bá ṣe àrífín náà wà aláyé gbàgbé èjò tàbá ní ká yọ èjì kò nú ẹ̀ wọ́n ló kéré jù nù gúrùpù yìí. tóbi mo ba lẹ́nu iṣẹ́ yìí tóbi ló jẹ́ kí n mọ ọ̀gá. lẹ́yìn tóbi èkó ó kọ ìgábà ìwọ ẹ̀yìn lẹ́yìn ni kò ń ṣe tẹ̀kú tẹ́ ń ṣe à kí ló ṣe ẹ̀ káyì. ẹ má gbàgbé pé number one ẹ̀ náà ẹ̀rọ ojú orí o kẹ̀lẹ́ pé òun náà ni informant wa o ìwọ náà ń o. bàbá mi ò iṣẹ́ tó ń ṣe mi ò gékèrè bọ́ kóun náà pọ́n yẹn tó bá wájú lè nà àṣebó bá ń bì ni. èmi ò mọ àbígbà tó kàn ń sọ tó ń ka tọ́ka wo tóbi ẹ nǹkan tẹ̀ ń sọ sí pé kó máa lọ. ẹ ṣe sùúrù wa kí ló ṣẹlẹ̀. Ah ẹ̀ṣẹ̀ṣẹ̀ èèyàn mi náà ni baraka èèyàn mi ni ah. ó yọ̀ sí mi lọ́rùn ní ah. àkílẹ̀ wá wà nínú pé kí n mú mi wá. àgọ́ ah, tó kéré tóbi wà lọ mú mi wá fún. ẹ fún ọmọ lọ́nà lọ́nà kò kọjá sáíbà mu ó sì máa tẹ nọmba two àmọ́ akọ́ sára àwọn oṣù tó bá ń wọ̀. ọmọ jẹ̀ǹdọ̀ kí ló hàpùn. àṣẹrẹ dáhùn jàre àgbà yìí olúwa tóbi lọ́ba after ọ̀gá náà ọ̀gá after ọ̀gá náà ọ̀gá after ọ̀gá náà nọmba two. ọ̀sẹ̀ tí yóò tẹ̀ wáyé mi kí tó ẹ wò ẹ má jẹ́ n parọ́ fún yín nǹkan tó ṣe sì máa ṣe yín o ẹ sì máa kó sọ́wọ́. so ẹ ah well done <laughs> well done. ẹ̀yin náà máa tábà fàájà ẹgbẹ́ yìí ẹ máa wọ́n fún ìwà tábà ẹ̀fọ́ pátá wo nìyẹn. olúwa tóbi lọ́ba olúwa tóbi lọ́ba ilẹ̀ òun ṣe fẹ́ máa jẹ́ṣẹ́ tó ọ̀gá ń jẹ ta ni tẹ́ ah, torí bá ṣe yọ sólà ń yọ gbọ́. ọmọ aráyé ilé ń yọ. wọ́n jẹ́ jẹ́ mi gidi like I no sabi anything do. lórí ọ̀rọ̀ tí wọ́n ṣe àmọ́ orí ọ̀rọ̀ náà ní ìlànà. olúwa tóbi lọ́ba rọra olúwa tóbi lọ́ba rọra ṣe olúwa tóbi lọ́ba rọra olúwa tóbi lọ́ba rọra ṣe o rọra ṣe o kí ló ń ṣẹlẹ̀ fẹ́ máa jẹ́ǹbẹ̀ fẹ́ máa jẹ́ǹbẹ̀ kí ló ń bá mi fà yìí òun fara láyé òun máa fún ṣọ́ọ̀bù tó fẹ́ bá láìpẹ́ jẹ́ ní tó ṣe mo ṣẹ̀ṣẹ̀ fàdé ìdáhùn ìṣẹ̀lẹ̀ bá láìpẹ́ mi bọ̀ kálí mi mọ̀ ní pé bó ṣe máa ṣe ni mi ní súnmọ́ dọ̀ ẹ̀ náà yes now na boundary na na ot ni now ó ti ní mi lè ọ̀gá ṣe nǹkan ẹ̀mí náà àwọn aṣọ pé mò ń lọ bẹ̀ no so mo ti yọ̀ǹda ẹ̀ mo fẹ́lẹ̀ lọ bá wọn anything wey you wan do with am dey do am with am jẹ́ kí mi máa life mi yí i still dey try build build rep for for street you call over bá life mi jẹ ni. babe why you why you saying all this. má pè mí babe ah má pè mí babe. so kí ló fẹ́ kí n pè ẹ́. tinú jọ nítorí ọlọ́run ó ti wà pẹ̀lú aláyé dúró tí wọ́n nà. kò pọ́sibú èmi àti ẹ̀jọ́ lóòótọ́ ni mo mọ̀ pé wọ́n ni mo kọ́kọ́ mọ̀ kí n tó máa láyé babe tí ẹ náà dẹ ni mò ń ṣe o má ṣe tèmi mọ́ mi ò ní any other option than to kí n gbà fàlàyé. ẹ ẹ so dúró tí wọn náà dey with am. ṣé we dey fight before ni you don't even allow me to talk o dẹ̀ ń gbéná wojú mi kí ló ṣẹlẹ̀. má bínú tinú má bínú ṣùgbọ́n mi lè ṣe mọ́ dey with am. i can't do without you. káyé jàre. baby. Hey. ẹ̀mí tó lọ bá ọ̀tọ̀ ni few months ago ni mo I know. yeah but sorry nǹkan tí mo ṣe ṣe ni mo nǹkan tí dáàbì bẹ̀rẹ̀ kì í ṣe nípa ìwé kíkà ni pé lóòótọ́ kò sí nǹkan tí wọn bá ṣe láyé yìí tí ò bá ti kàwé sí ayé wọn ayọ díẹ̀. Mm-hmm. but the thing is gbogbo rouse tí àwọn dáàbì bẹ̀rẹ̀ kì í ṣe fún some my thing máa lọ sọ fíìsì máa di kùkùkù máa ṣiṣẹ́ máa pè é gbogbo sí i ẹlẹ́dàá mi ò rọmọ sórí iṣẹ́ ijó yẹn gangan ni mo fẹ́ ṣe that is what I want I enjoy doing it and I want to make it a source of living like I'm gonna make money from it and I'm still yes. gonna enjoy and it. you enjoy it it's something you love to do. yes mo I know You na me you wan dey tell this one I know but nǹkan tí mo look everything mm. at the end of the day òbí ẹni ni òbí ẹni kò rẹ̀ sí nǹkan tó bá fẹ́ náà làbúrò àwọn fẹ́ you understand because àwọn náà jìyà lórí wa na dem do the hustle send us go school do this one so yes mo bọ́ ní passion but at the same time wá tiẹ̀ ṣe try láti balance ẹ̀ you understand so wà á kọ́ lọ bá wọn ni nípa ah ẹ o mọ́mí dáadé èmi ní passion mi o mo ní nǹkan tí mo love láti máa ṣe o mo mọ̀ pé nǹkan tó fẹ́ lè lè eh, nǹkan tó ṣẹlẹ̀ lè lè mo máa ma ṣe lé as okay business tàbí ojú to gbó okay. but ijó is not something it's not rigid now it's flexible so you see you need to know how to manage them they are our parents no way we go push them na ìwọ ló máa balance ẹ tó jẹ́ pé òun ṣe nǹkan tó fẹ́ o but ìwọ wàá ṣe àmà tease wọn máa wà gá wọn náà. now you are sounding like my dad. <laughs> i'm serious babe. Um, you see Tobi. You know what? What? A for now or nothing. Let's even forget about it. Jefferson kan wọ́n. Okay, so kò yé mi nsìn, wàá kọ̀ wá bíbá òun ni lọ bá àwọn mọ́mí àti dáàdi wá pa wọ́n ti sẹ́gbẹ̀ kan torí pé o fẹ́ bá wọn ní discussion. O lè sá fún wọn forever now. Do you understand bí but àgbékalẹ̀ ni ìwọ ló máa mọ bó ṣe máa bá wọn sọ. My dad. Yes. Let's forget about it. So, o ní lọ bá Ha! for bí. I just me, I just want Hey, eh, eh, hey, eh, hey, sweet Buddha, I no go forget you, <laughs> mommy. Chulua, mommy. darling. Good to see you. Pretty. Eh? kí ni. látọjọ́ ọjọ́ ìrètí. mọ́mí ẹ má ṣojú bákan ẹ má ṣojú bákan. báwo lè ṣe máa ṣe bẹ́ẹ̀ yẹn ẹ eh, ó dẹ̀ dá mi dá ó dẹ̀ fi mí nìkan not even a call from you ìrètí báwo ló ṣe ń ṣe báyìí ṣó fi kí ní high blood pressure ni. ẹ wò mọ́ mi wàhálà ti pọ̀ jù adáde ò tiẹ̀ mọ̀ pé yín ò ti dàgbà ẹ bó ṣe máa ṣe lélẹ̀ ọlọ́run gbọ́ bó ṣe máa ṣe rere tó bá ti ṣe báyìí bó ṣe máa ríre for how long ni dáàdì fẹ́ máa dà mí ríboríbo i have a mind of my own mi ò ṣọmọdé mọ ẹ wò ìdí nìyẹn tí mo fi wò pé wò kí n fẹ́ yín àtọkọ yín so kémi àti bàbá ẹ̀ pọ̀ nìyẹn Ah. èmi ìrètí olúwa ó hmm. dẹ̀ fi ojú mi sọ́nà kó dànà òun fẹ́ pa mí ni. <laughs> ẹ má bínú mi lè pa yín torí ẹ náà ni mo ṣe wá wò yín náà mo rò pé àmọ́ ti máa miss mọ́mí mi mọ́mí mi náà ti máa miss yín ìdí nìyẹn tí mo fi wá. dáàdì ńkọ́. dájú sí nílé náà o ṣáà ti mọ táìmù tí wọn ní sílé náà ló ṣe wá. ẹ sọ wọn sí nílé. wọn ò sí nílé. ó wà òkè bẹ́ẹ̀ ẹ wò ó mummy mo dẹ̀ try láti pè yín o but number tí mo fi pè yín ẹ̀ mọ́ mo mọ̀ mọ̀ máa retrieve line yẹn nígbà tó ti gba fóònù lọ́wọ́ mi pé ẹ èmi gan ò ní retrieve ẹ̀ débi tẹ́ máa pè wọlé mo pè yín bọ̀ torí ẹ̀ mọ number? yẹn ẹ̀ gbé. o wá lè send message. ẹ send it. o mọ̀ mọ̀ nìyẹn o <laughs> o ṣàfẹ́ pa mí ṣá. àmì ah, ìlè pa yín náà. o mọ bí ṣe mí ìṣẹ́ tó. èmi náà mí sí. o mọ bí ṣe o dẹ̀ rọbẹ ó dájú òye For goodness sake, I'm your mother now. Mommy, I'm here. And I came because of you sí. mọ́mì good to see you. my darling. <laughs> ojú yín dán o. ojú wo ló ń dán. ah mọ́mì ojú wo ló ń dán. ẹ̀wẹ̀ ẹ̀wẹ̀ ẹ̀wẹ̀ ẹ̀wẹ̀ jíìsì. fẹ́fì ònú pa mí. ọ̀ọ́ ẹ̀rú. ó dìgbà tí n bá wù. mo gbọ́ gbogbo àlàyé tó ṣe fún mi right but just tell that ah, man pé tó bá di ọ̀túnla kó padà wò mí ní ọ́fíìsì jẹ́ sọ fún ipo tí wọ́n ní ìcharge ẹ̀ ṣó ti yẹ ń sìn pé kó pèpè àkọ́bọ̀n lè lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ̀ we have to take him to court that's it o ti gbọ́ all right. Ajibade. no problem yes Williams. sorry. Hello, ló máa pè é padà ṣùgbọ́n máa pè thank you. mo fẹ́ sọ fún pé ọmọ wa wálé lọ́sàn-án yìí ìrètí olúwa náà ẹ wá sọ pé retí wálé oní ọmọ wa wálé lọ́sàn-án yìí i mean ọmọ wa pọ̀ náà ọmọ àfẹnubí wà you understand ẹ wálé that's good dáadáa òun wọ́n dàbọ̀ lọ. bo williams báwo ló ṣe dínú báyìí mo sọ pé mo wálé o sound excited o so ah o wálé and all of that kò ní ẹ o wálé ah come on now o ti dínú jù mí láìpẹ́. ìdílé rẹ̀ ti la jump to the ceiling mo ń bẹ̀rẹ̀ ní olùbàdàn bá fọ́ọ̀dù mo fi kàn sọ́lẹ̀. Ah at least wàá show excitement wàá show smile wàá laugh wàá. wọn kì í mọ ṣe jù báyà lọ tó wà pé. ó máa kọ́ ni o eh, ó máa kọ́ ni o. after twenty nine years of marriage. o mọ̀ mi mọ̀ wà mí tẹ́tẹ́lẹ̀ it's alright ṣe bó ti lọ sàn bí. Eh. so definitely wọ́n ló wá rí. báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí náà. tí kì í bá ṣe wọ́n ló wá rí ibi tí mo jẹ́ bàbá ẹ̀ ó wá sílé kò dúró tí mo fi dé jọ́ òun mo ti rí last ó wá sọ pé wọ́n ní sọ sọ pé mi ìṣó excitement kan mi kí n fò kí n forúkọ sílẹ̀ àbí kí n lọ bẹ́ sí i don't understand you. Williams fi ọmọ yìí sílẹ̀ náà. ṣé mo dín mọ́ ni. àdínkù ọmọ yìí ṣe nǹkan tó fẹ́ ṣe fún ní free hand kò ń ṣọmọdé mọ́ náà this is twenty first century for goodness sake. ṣé mo dì mú sìn. Ah! mo ti rí pé ibìkan náà ni wo pẹ̀lú ẹ̀dẹ̀ oṣù tẹ kọrí sí nǹkan tó fẹ́ kó ṣe ló ṣe wúndẹ̀ tí yọ̀ǹda ẹ̀ nígbà tí fẹ́ lọ gbaṣẹ́ ọlọ́pàá kì í ṣe pé ẹbí kankan ló mú mi lọ bẹ̀ náà èmi mo decide mo lọ ṣe fúnra mi yes mo against ẹ pé nǹkan tó lòun fẹ́ ṣe bẹ́ẹ̀ nígbà tí n tẹ́ fẹ́ ṣe nìyẹn èmi ti gbà fọlọ́hún náà. ìwọ ni n tẹ́ fẹ́ ṣe nǹkan tó ń fẹ́ ṣe èmi kàn support ẹ ni and as a father súre fún Just now, pray fún. irú rẹ̀ wo ló fẹ́ kí n sún yẹn jàre o kí n sọ pé àmọ́ ojú dáadáa àbẹ́sẹ̀ ò ní kán àbí báwo àbí i don't understand you ah. àdúrà tó bá ti ṣe fún èmi náà ti ṣe fún ẹ it's okay like that. ó yàtọ̀ ó yàtọ̀ Williams ó yàtọ̀ ah, ah. ó yàtọ̀ súre fún ọmọ kó gbàdúrà fún. mo ń báyọ̀ kan sọ̀rọ̀ lórí fóònù mo kọ́ ọ̀tẹ̀ nìyẹn tó eh. ti ń sìn eh. official job ni mo ń ṣe mo ṣe wà yẹn ẹni ẹ̀dẹ̀ máa dúró dèmi ní ọ́fíìsì láti no family first. ǹbọ. family first. now that is you. Eh. bọ̀ lọ́dọ̀ tèmi ìfẹ́ ìlú làkọ́ ní ká tó níta lẹ́nu. kí ló sọ ìfẹ́ ìlú là á kọ́ ní kátó ní tara ẹni. o òun ṣáà láti sọ fún mi nísìnyí pé o nífẹ̀ẹ́ ìlú yìí jù mí lọ. mo nífẹ̀ẹ́ ìlú ju ìyá àti bàbá tó bí mi lọ sọ fún àti ju ọlọ́wọ́ jù mí. o nífẹ̀ẹ́ ìlú ju ọmọ wa lọ ọmọ kan tàbí. why are you trying to kí ló ń ṣe báyìí náà kí ló ń ṣe. no i spatiate kò yé mi. no no no no n bá ohun tí mo sọ yẹn yẹ kó ti yé ẹ mo tún sọ fún ẹ pé mo nífẹ̀ẹ́ ìlú ju ìyá àti bàbá tó bí mi sílé ayé lọ àwọn ẹ jù ẹ lọ́wọ́ o love ìlú yìí ìyá ṣé ìlú ta wà yìí. why you try to no try to ṣe máa ń wà. go back to your call no problem. thank you very much ṣe. o love ìlú ìjú mi lọ. Ah, ah, kí ló ń ṣe náà. after many years of marriage o ṣẹ̀ṣẹ̀ sọ fún mi ìgbà tó fẹ́ propose tó kúnlẹ̀ tó ń propose o sọ fún mi pé gbọ́ o. no go back to your call mo ti mọ̀ ṣe mi mò ń sóúnjẹ fún ẹ eh. Eh? èmi máa tọ́jú ẹ̀dọ̀jọ́ alẹ́ ìlú yìí wà ń bẹ̀ o no problem ẹ má jẹun ẹ má tó ń lọ́gbò sínú oúnjẹ o mi gbọ́ òfin máa jẹun ìlú asán jẹ fún ẹ ìlú <laughs> asán jẹ fún lọ́bìnrin ìjìnlẹ̀ I know you are joking. tó o bá tiẹ̀ ní gbà ọkàn wá tiẹ̀ sí jókòó kì í ṣe é lálejò mo rẹ̀ ń bẹ́ alpha wetin ó yá kí ló fẹ́ rà wetin kò gbà tó bá ní jókòó ká ṣe lálejò. jọ kí ni mo pòkìkí fún ẹ pé mo fẹ́ rà because me understand wo aláyé tiẹ̀ kọ́ mo bá wá bí o ṣerú ẹ̀ tí mo bá tiẹ̀ wá bí tó bá ṣe wọ̀n bọ̀rẹ́bẹ tó ń ṣe tán á bọ̀ táwa bá mi ń bíbà mi ò bá tiẹ̀ wá. kí ló ṣe ẹ òun fara ẹ balẹ̀ náà kúta ló ń bẹ ẹja àgbéjìjà wà náà. àríkẹ́ kí ló ṣe yín ẹ̀yin méjèèjì lè ń ṣe ń ṣe ń ṣe ẹyin babe bí mo ṣe ń gbúrò yín ni mo ní kí n tètè parí nǹkan tí mo ń ṣe kí n tètè wá yọjú sí yín kí ló dé wọn ò jókòó wọn fìlà tó mi. ta ló ń bá wípé kó jókòó ṣé mo sọ fún ẹ pé káyùn mú mi lẹ́sẹ̀ mi àbí wọ́n ṣe leg surgery fún mi ẹsẹ̀ òdùn mi mẹ́ẹ̀ náà lè ní kí n jókòó so ìwọ ọmọbìnrin ibi báyìí ló jókòó sí báyìí ló ṣe rí so snitch ni ẹ ọpọlọ ẹrí mi tó tutù ó wá bá síbẹ̀ ṣé online mi ni ìwọ tó jẹ́ pé òun ìkiri bóyá sákò lè ní àbọ̀ lé ẹ̀kọ́ lè e torí àmọ́ bó ṣe jẹ́ ọ̀dọ̀ ní ká gbà sílẹ̀ bìkọ́sí àwọn ibi táwọn tiwa náà máa dé sọ wá níbi tó fẹ́ wá o wá gba nǹkan tó já tẹ̀mí o wá jókòó sọ́dọ̀ bọ̀bọ̀ mi. ẹ bọ̀bọ̀ ta ni bọ̀bọ̀ ẹ̀. ìwọ. èmi bọ̀bọ̀ ẹ̀ àṣọ ya wèrè ni wọnú ṣé ṣe wọnú ẹ ni ẹ gbà mí lọ́wọ́ wọnú ṣé ọmọ àjọ ọ̀nà àbí irú ìsọnù ọ̀rẹ́ lè kí ló ṣe ẹ èmi ìrè ni bọ̀bọ̀ ẹ̀ ìgbà wọlé mi àti ẹ̀ tán. àtòbí káì náà stop ẹ̀ ṣé nígbà tó bá tó ṣẹ̀kú tó ṣẹ̀ mọ̀ pò ń fẹ́ ni. ẹ gbà mí. ẹ ó dà ó ń fẹ́ ẹ ó ń fẹ́ ẹ. ọmọ pátì lẹ́yìn wọ́n ti gan tiẹ̀ àgọ̀ ń dààmú ẹ gidi mo dẹ̀ máa sọ fún ẹ gbogbo ìgbà àtàjọ wà ẹ mo sọ fún ẹ gbogbo irun ẹ tó bá ń bleach ń bòdì òun bleach ọpọlọ ẹ mọ òun kọ mọ ni kí ló ṣe é tó já wèrè ní àríkẹ àbọ̀ lọ́wọ́ fẹ̀ kẹ́ ni kí ló kí ló ṣàwọn ilé yìí kí àti bàbá náà bá sọ̀rọ̀ ni kí ló jẹ́ yìí. ẹ ẹ ẹ mi ì bá ní ní ẹjọ́ wèrè kọ̀ọ̀kan láti rò ẹ máa kórè burúkú ń bọ̀tà. ẹ kí ló ṣe tó pọ̀ sí. so wọ́n wà káwa bọ́ta torí eléyìí. ṣé ìjọba lè lè lè ó pè ní eléyìí. kí ló dé òun ni eléyìí. ẹ̀ṣọ́ fagóòdì síbẹ̀ ni. àórí ẹ̀ ti da idiot ni ẹ aláìnírònú ṣé onídọ̀tí ara ẹ̀ ló ń péyàn lélẹ̀ níwọ̀ bíi má gbọ́ ń pé mo máa pimpu eléyìí ń pé máa gbé máa gbélé fún àwọn aláyé náà ṣe tó á lè fún wa ti lé fifty. aṣọ dàbí ni àwọn eléyìí eléyìí. ọjà ìta wàá jẹ́ gbàjẹ́ gan ìdí ìdílé yìí ìwọ ni wọn wá sí mi lẹ́nu òun sọ pé èmi àti dúró tó lọ fi ara ìwé mi. my baby má body shame mi má body shame mi. no ẹni ní sẹ́ẹ̀sì lè jẹ́ kó mú ọ. ní ìwọlé ìwọ ìwọ yìí máa gbọ́ tí wàá tiẹ̀ fọ́jú tí wàá fọ́jú tó bá jẹ́ pé òun fẹ́ ta sí máa ti máa gbóòrùn ẹ̀ máa ti máa gbóòrùn ẹ̀ láti máa ṣe wé. jọ ok tí wàá tiẹ̀ tí wàá tiẹ̀ fẹ́ kọ́lé ẹ̀sìn máa fi dry land lẹ̀ complete land ilẹ̀ gidi máa bọ́ sórí ìrà jọ ọ́ ní bí ti bẹ̀rẹ̀ ẹ sórí pọ́ìlì ni màá ti mú ni àbọ̀lẹ̀ rafting. kó máa jẹ yẹpẹ. alaye kò ní kó máa jáde kúrò bí mímú jọ ẹ tó yọ tẹlẹ. so owó ọ̀fà out ọ̀rọ̀ yẹn náà pọ̀ ju kẹtù dúró lọ. ẹ kọ́. ìwọ ìwọ máa wọ̀ gbé sí wàhálà. olóhùn ló ní dọ̀tí pé kò mọ̀ tí kò bá wọ kí ni lẹ́gìsì burúkú tó máa wá ṣiṣẹ́ tó máa wá ṣèdí òfò ṣèdí bálabàlà wèrè kí nìyẹn ẹ má bọ̀dà mi ò bínú ó mm. ah, mm, lè kẹ́mi ju ilé náà lọ ó ti parí ọ̀rọ̀ náà ira àti dryland ìyẹn ti tó láìsí ló yẹ kó lọ kú ni pẹ̀ sókè. Bravo. ó fọkọ̀ náà ọmọ mi tí yẹn fọkọ̀ kó wá kú lọ sílé bọ̀bọ̀ ọ̀rẹ́ mi ẹ eh, bọ̀bọ̀ tó rẹ̀ mi ti rè tó ti rè kápọ̀ máa ṣe ẹbí ló kù wá kó lọ sílé. Ah. ṣé mo pé bàtọ̀ ọmọ ìdè mo sọ fún yín pé ọmọ ìfẹ́ mi wò yìí mo ti rámì kan lára mo ti mọ̀ pé kò lè ṣe sún rere. Eh? bọ̀bọ̀ tó jẹ́ pèmí ti ń rebọ̀ láti jọjọ́ tí mo ti feel pé tí má ti ṣiṣẹ́ mi tán o tí mo ti ná gbàrà tí mo ti ná gbòó tí mo ti ná gúúsù tí mo ti rá òrùwá mo ti rò pé ibi tí mo fẹ́ parí iṣẹ́ mi sí nìyẹn ó wá dé lójijì ó wá ìjà àkẹ́mọ̀ mi lọ́wọ́ ṣé mo kẹ́ mo dẹ̀ sọ nígbà tó ń sunkún bí egbére ọkọ mi ò gbàgbọ́ ìpòsẹ̀ lèmi lórí kò sí wàhálà. but na you fuck up now babe this guy is not even aware of your feelings instead of you to don't walk up to this guy tell am say you get feelings for am you didn't do that now òun àti gẹ́ ọ̀yẹ́ wọ́n ti ń fẹ́ra wọn kí ló fẹ́ ṣe sí ọmọ máa gbójú ń bẹ̀ ni o. máa gbójú ń bẹ̀ omi ìpẹ́tẹ́ mi gbójú kí n fi wọ́n lẹ̀ kò sí wàhálà ẹkún yín àjọsùn ni nǹkan tí mo máa fojú ẹ̀rí báyìí nǹkan tí mo máa fojú ẹ̀rí báyìí wo àwọ̀ mi lójú kò ní rí ẹ máa jọ kẹ́ni ẹ máa jọ sunkún yẹn ni mo sọ fún yín ẹ máa jọ sùn ni. ṣé ló ṣe máa ń fall in love ni. Ah, ah, ṣé kìí ṣe pé o ya wèrè ṣé wọn kò láṣẹ́wó ni ṣé wà náà ní phoenix ni nǹkan mi ti ń ṣe é. lónìí mo ń gbọ́ music kan ni ó dẹ̀ náà ẹ̀sùn wọ́n ẹ̀ṣẹ̀ kọ́ ni ṣé wà. alfa. ń pọ̀ fún. níṣẹ́ hmm, wọ́n ń pọ̀ ń bọ̀ iná yẹn ò fẹ́. èyí tí ó máa fà tán ni. Hmm, igi tútù ni. mú kinní wá jọ. ah ah ah máa ṣe ah ah tóbi lọ́ba náà àmì ah, ah, sì fà rárá nà ó. tó bá wọn ah, igi tó wà ní ìlú ó ti tó I don tell you I no like am. Um, if we go dey together i no want my girl dey ah everywhere anywhere anytime wan fagbo kiri o ti to now. tobi no tell me say you mean wetin you dey talk all this while no tell me that abeg. ẹ ti fi pé mò ń ṣeré ni. Ah, ọmọ kò tí ń sọ̀rọ̀ yìí bí ọjọ́ mẹ́ta ń sìn ẹ má fàgbó mọ́ ẹ má mú kinní kan mọ́ wá aṣọ mi nẹ̀ ni. ìrètí. Ah. ẹ ṣó fẹ́ pa mí ni. máa gbọ́ pẹ́ ṣó yá mò ń ṣeré ni ìrètí i no play o mi ò ṣeré i wan dey with you now àti àtìgbà tí mo ti mọ ọmọ tó jẹ́ àṣẹ náà na ìwọ ni o na you be my bus stop o ẹ nà ṣo ah, mo oye ọmọ gẹ́ẹ̀ táwa gan gbọ́jà fún ni wetin concern kí ló kàn mí ṣe bómi ló máa san fún mi mò ń tagbó ìyàwó ń fagbó kí lọ́mọ wọn máa ṣe ah, wọn máa jẹ gbó nìyẹn náà àbí kí wọn máa manufacture ẹ. Ah, ó ti rò wá lọ fà ọ́ mi mọ̀ pé o mean pé you wanna be with me. I'm not joking babe I want to. ah jọ wà ní láti filẹ̀ sílẹ̀. ó mọ nǹkan ká tẹ̀ pé mo filẹ̀ tí mi ti sọ ká ní mo tiẹ̀ filẹ̀ ìwọ náà gbọ́dọ̀ fi ọjà tó ń ta lẹ́yìn kí gbogbo wa go clean. deal. ok e, tó bá jẹ́ pé nǹkan tí wọ́n fi máa fi gbó fífà lẹ́nu yẹn èmi náà fi lẹ̀. <laughs> dey play jọ kí ló máa máa jẹ iṣẹ́ wo ló máa máa ṣe ó fọ́ ni. <laughs> ọmọ èrò pé mo ń ṣeré ṣá ah. mi ò ṣeré rè tí a kò leave am. you go leave am. yes ọmọ you serious o. ma filẹ̀ eh, a ma a ma survive we go find way iṣẹ́ tí wọ́n máa ṣe a máa ṣe ọlọ́run àgbà fún a ma filẹ̀ náà. ẹ ò mọ nǹkan gbogbo nǹkan tó sọ ń sìn mo ti gbọ́ and nǹkan tó ní kí n filẹ̀ yìí kò wá láti inú mi o but i'm doing it because of love ó dẹ̀ mọ̀ pé nǹkan téèyàn bá fìfẹ́ ṣe hmm, tífẹ́ yẹn bá lọ tán àbí epo ìfẹ́ yẹn kú sọ́nà àbí mọ́tò ìfẹ́ yẹn kú sọ́nà <laughs> eh, tí bá padà sí i gbogbo igi tó fi ṣe rúfù yín máa fà gbẹ o ajé. kí ló ń ah, ṣe ẹ. Ah, nǹkan máa ṣe pé afasọ́kàwé ilé yín gbẹ̀ṣá ajé ọlọ́run. wà á fasọ́kàwé ilé ilé ah, ọmọ mi. everything tó bá ti mọ̀ pé o mọ̀ pé ìfẹ́ yẹn o ìṣúwà bóyá o máa lọ títí o jẹ́ kí n ṣe máa bá fa o. èrè mo nífẹ̀ẹ́ hmm? I love you so much. Hmm. I and I'm serious too. about it. Hmm, mo ti gbọ́. I don't hear you now. ṣo mọ̀ pé tíyàn bá fẹ́ gbà nǹkan lọ́wọ́ èèyàn díẹ̀díẹ̀ ni torí claro tó kù yẹn jẹ́ ń bá after evening a mọ̀ mm. pé fresh kò sí nǹkan mọ́. claro ni kọ́ clara ni àbí vanessa ó ti tó jàre wá ah! ìtò tí gbà sí bíbá yìí tí mo ti rò bí ó ah, jáde ó lọ rọrẹ ó lọ ṣe nǹkan àṣẹ bíbá yìí ló wà tó ń fi ẹ tí mo yàn ọ rí ẹ. ó ti tó. ó dẹ̀ máa ní ti bá háyì jẹ́ sáré fún àyẹ̀tọ̀ ọ̀dọ́ jẹ́ sáré ṣe. máa sọ pé aláti wà very careful ṣé mo yí wọ́ọ̀tì ẹ̀rù ti jíde sọ ó tọ́ ni náà irun mú lówó kò ṣe fàtú ẹ máa ro tèmi náà náà ó tọ́ ni ohun tí mo dẹ̀ máa sọ fún yín ẹgbẹ́ anytime ẹ ká máa wà very careful wọ́n mo ṣe sọ fún wọn náà ìkọjọ́ yẹn ó fẹ́ lọ deliver ọjà ó mú gbogbo góòdì òkú sára ó tọ́ ni náà ṣé ọlọ́pàá ni suspect ẹ bẹ́ẹ̀ ni ó tọ́ ni o. aláì ẹgbọ́n kí ló ṣẹlẹ̀. kí ni ò ṣẹlẹ̀ wọ́n kọ́ ló jẹ́ kó máa máa máa máa fi wá pábà yìí kò ń ọkọ̀ tó fún àìkó safe pé gbàgbé òun ni jíde gbà lọ́fẹ́ lọ́fẹ́ rà lẹ̀ tó bá ti pé sọ ẹrù ṣé àwọn máa wó ẹrù àti wọn máa wó tara bẹ́ẹ̀lì jíde kiri. lọ́ba dẹ̀ sọ ìgbà oníjọ́ sọ̀rọ̀ ló sọ ẹbí gọ́dù ìwọ ló mọ̀ ndówó ló mọ̀ kú tọ̀nù ìwọ gbogbo ọ̀nà ló mọ̀ láyé ọ̀nà tó múlẹ̀ náà ló di ọṣẹ yẹn ẹyọ kan tó múlẹ̀ ló di ọṣẹ yẹn. kò lè kó lè tó yẹn ọmọ ẹgbẹ́ gúgù ni mi gbàgbé fíìmù but at the same time náà mo ṣe findings mi dáadáa ibùdó gan àwọn ọmọ ká tó máa ń wà ń bẹ wọn máa ń jẹ́ kó yọ jẹ́ kó yé mi pé ọlọ́pàá kọ̀ọ̀kan tẹ̀ ń gbàbẹ̀ rárá àtọ̀ ẹ̀mẹ̀ pa àwọn iṣẹ́ ọlọ́pàá yẹn gbà mí máa ń ṣiṣẹ́ yéwu. ẹ wo ẹ wo ẹ wo ìyẹn ti lọ a máa ṣe míì ni ní ayé àsìkò àti lùsì máa wà àsìkò àti gẹ́ni máa wà àsìkò àti lùsì wa ló wà yẹn ẹ ká gbà fọlọ́run ẹ kàn yẹ ká wà very careful ẹ wá ẹdùn náà tóbi ń kọ almost a week ṣe mò ń pè kò gbé fóònù mi ah. ṣe é rí ni. kódà kò wálé. ànágan nísàlẹ̀ bẹ́ẹ̀ mo ṣe bèrè ọ ní kò ti wà. òótọ́ ni èmi náà ti rí tipẹ́ àtinú adé àfọ àgbọ́ tóbi ń kọ ẹ rí rárá ni ó yẹ kẹtì ó yẹ kẹtì ẹ ti ríra kẹtì sọ̀rọ̀ náà. baraka ó ń ṣí èrè ni. no ṣe o mad irú béèrè wèrè wo nìyẹn. báwo lè mama Bèrè, lọ́wọ́ mi pé tóbi ń ṣé me and tobi dey stay together ni àbí which kind stupid question be this one. ní ayé ẹ̀ má yẹ bá tóbi lọ́wọ́ mi mọ́ o dẹ̀ fèsì mi ṣé mi nìkan ni mo wà ń bí ni you no fit ask another person èkó ló dé yẹ. ó máa ń bẹ o ó máa ń bẹ lọ jẹ́ kí orí èkó lọ máa pé o lọ jẹ́ kí orí èkó pé o. ìyá wa ìyá wa ẹni sùn ló ṣẹlẹ̀ nǹkan tí báraká sì béèrè ò ti pọ̀ jù ká tiẹ̀ gbà pé báraká máa ń bẹ tó yẹ wọlé gan kò tiẹ̀ tàṣẹ níbo ojú kò sáyé mẹ́nu lẹ́jọ́ ni pátàkì tiẹ̀ ní àti ọ̀nà sápọ̀ èsì tẹ́yìn gan fún ti lágbára ju kí ló ṣẹlẹ̀ gangan. tó bá jẹ́ pé wọn náà béèrè question yẹn lọ́wọ́ ẹ̀ o máa take it easy ṣé ìnáwó ní mi dé yẹ kí lẹ́tí kò fèsì wọ́n kó béèrè lọ́wọ́ ẹ̀ pé tóbi ńkọ́ ó ṣe wá jẹ́ pé mi ló béèrè pé tóbi ńkọ́ ó dẹ̀ dẹ́nu òfò lẹ̀ ìwọ náà béèrè question wèrè. tinuade tinuade is alright is alright ọmọdé mi kàn fẹ́ sọ ni pé ìyẹn ti lọ a máa ṣe mí sí ni ẹ bá mi wá tóbi ṣe ń gbọ́ because next assignment tóbi tó bá lọ deliver ọjà yẹn la máa lè fi recover òun dẹ̀ ló mọ́wọ́ wọn bẹ̀ yẹn ẹ bá mi wá ṣe gbọ́ wọn wọlé lọ. wọ́n máa gẹ̀ ẹ́ tiẹ̀ ìṣúwèrè ó máa pè é. nígbà tinú adé. kí ló lè tó yìí kí ló béèrè lọ́wọ́ ẹ̀ tó dàbẹ̀ sí ṣépè ti tàn. Ah, ah ibẹ̀ nígbà bá sùn tì la máa ń jarun pálù tí èmi tó kẹnu sí kò mọ tó kẹnu sí ni. kí ló mìín pé èèyàn téèyàn bá sùn tì ló máa jarun pálù Eko I no like am o I'm serious I no like am o if na play make una stop am o irú ìbéèrè wèrè wo nìyẹn. ṣáà máa ní sùúrù má bì kú o má mú mi náà ní kó lọ tó ẹrù wèrè o. táwa ni wèrè ta ló lè rù àwọn ará lẹ́yìn ni wèrè kí ló mú ìpẹ́rù wèrè. Ah. ẹrù ìburúkú wo ló sọ kí ló ṣe gbogbo yìí tẹ̀lé wa dẹ̀ kí ló ṣe yín ẹ̀dẹ̀ pẹ́nu dé. àwọn ni wèrè. tọ́ bá tẹ̀rù wèrè ó máa lù o everybody máa fọwọ́ bomú o. no na mi fọk up na ah. èmi ni mo èmi ni mo bá gbogbo yín ṣeré. kò sí lèrè kò sí gbọ̀ngàn all stage ọmọ sẹ́tù. ọmọ sẹ́tù. ẹni ń bèrè ikọ̀ mi lọ́wọ́ Tinubu. kọ́ àbẹ̀ kọ́kọ́ lọ́wọ́ ẹ̀ òun ni kò mú padlock kó tẹ́ ẹrú rere. jẹ́dọ̀ tẹ̀ ní sùúrù náà gbogbo pátá tó fi wá sí ìlú tẹ̀ yé mi a bèrè lọ́wọ́ yàyà ọ̀hún báyà ká lọ ta sí èkó ló fún fọ́lọ̀ trend kí ló ṣẹlẹ̀ ẹrù dídé ẹja ẹja àti kó nọmba yìí. òsínàbọ̀sì ọkọ on station ma ṣẹ́ẹ̀tì. nǹkan tó bá ṣẹlẹ̀ ni pé nǹkan tó bá ń ṣẹlẹ̀ kí wọ́n máa gbé nítra lórí face. Ah, ah. nínú lẹ́kọ̀ọ́. sọ́dọ̀ ká dáná sun gbogbo àdúgbò yìí. sọ́dọ̀ ah. kí ló ṣẹlẹ̀ kí ló wáá ṣe ń bíbà yìí o tún wáá mi wá bíbà yìí dúró náà ṣó mọ̀ yọ̀rìn inú ilé yìí àbí ló sọnù lọ́wọ́ ẹ̀ tó wá kí. baraka wasila baraka wasila lọ jẹ́ kí orí ẹ̀ kó pé mi ò wá bá ẹ ṣeré o mo wá wọ̀n ní ẹni jẹ́ kó jẹ́ first and the last sórí rubbish tó bá ń perform ní ṣojú àlàyé yẹn láyé ẹ̀ má ever nílé ayé ẹ̀ ọgbọ́n kan tí mo sọ fún yín má yẹ bàbá mi try shit yẹn mọ́. dúró farabalẹ̀ farabalẹ̀ germany no dey jam russia no dey rush farabalẹ̀ ló jáwó ṣé question tí mo béèrè yẹn ṣé question yẹn ò dáa ni àbí question yẹn pọ̀ ju ẹnu mi lọ nǹkan tí fẹ́ mọ̀ nìyẹn. ó pọ̀ ju ẹnu ẹ lọ bẹ́ẹ̀ mo sọ fún ẹ wò mí wojú mi dáadáa bó ṣe ń wò mí máa wò mí bí màná mú bẹ́yìn mi ò kí ń ṣe tóbi tó blackmail o ó tóbi ní dìdì ní tóbi lágọ̀ọ́ tóbi ní ò sọ̀rọ̀ èmi lè sọ má bá mi try rubbish yẹn mo tó ò bá fẹ́ fi iṣẹ́ ìpàtàn ó ń ṣí èrè ni àbí wọ́n kó bẹ́ẹ̀ láti lẹ́yìn tó má fẹ́ ń kó bẹ́ẹ̀ wà lọ síbòmí orí ẹ ti burú ni àbẹ́wò ni wèrè má bínú question ló ń béèrè sórí mo ti e láìkí question tó ń béèrè yẹn ok lórí ẹ̀ e ti burú ni fira mi ṣírò ara mi sórí number one tèmi bá fi ara tèmi ṣírò wọ̀ mi ò ní ever láyé mi má kàn sí kàn sá number two mo láìkí tóbi ti wá rojọ́ fún ẹ àbí tóbi ló ta liver fún ẹ liver tí ò tí ì tóhun lò ó tún wá tà nínú tiẹ̀ ó tún tà fún wọ liver ẹni wọ́n wá kó pọ̀ mọ́ títí ẹ ló wá ń kó bọ̀bọ̀ wá bá mi ń bí báyìí àbí ọ̀gbẹ́ni má bèmi dánwò rè yẹn wò mọ́ ojú aláyé mò ń tì ó sí nínú wọn rárá o ọlọ́run kẹrẹ́mú ni ẹ̀ o èmi kàn sọ fún ẹ ni o kò mọ nǹkan tó ń ṣe kò fún ẹ ń bè. ó fẹ́ fi ikú ṣe ìfàjẹ́ ikú lè rí ẹ̀ṣẹ̀ tó bá tún padà try bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ṣé olóhùn ya wèrè ni. olùsọ nìyẹn olómi aró olórí burúkú olóṣì. o ní ṣàwọn tó dáa jẹ́ o ní ṣe gbangba kiri dìgbà. get out. watermelon mama ọmọ àlè ó ní ẹ̀ṣẹ̀ yìí. tó bá ti máa dún túùpù olóṣì ara ẹ̀ lálọ́ọ̀dù oníyàrá kan tó gbé fún tẹ́nàntì mẹ́fà ẹnu ẹ ló wà yẹn. ìjọba kan ti ṣàmà rí i tó. ṣé bó ti ní òsínú business yìí mọ̀ pé òṣèlú èmi náà fi stop ètè mi náà fà so torí mo kàn sọ fún ẹ pé mo fẹ́ rí yan junction ló ti rò pé mo máa pẹ́ as usual ló ṣe gbọ́jà yìí síta. báwo ṣe sọ pé bí n pe mo kò lè sí ní mò ń nà ọgbọ́n náà mo pè mo ò ṣáàdì ní mo mi ṣe mọ̀ ẹ̀wọ̀n bá tó kù ẹ̀m tó kù tó kù. wọ́n ẹ̀rù tó kù nípa òkú àmì ìṣàlẹ̀ dànù. èmi dẹ̀ ti ń ṣe part tọ́dọ̀ mi ti pọ̀ bẹ́ẹ̀ ọ̀nà dàtọ́ mo ò ní balọ̀ wò wá báyìí. wọn náà ti sọ pé o fẹ́ sọ pẹ̀lú tí mo pé báwo ló ṣe fẹ́ kó fún fún wọn pé ọmọ wo ló fẹ́ gbé gbà á ṣàfẹ́ bìzàbìzà wa fẹ́ náwó. exactly nǹkan tí mo wò nìyẹn náà ṣé ṣé ó máa da ká méjì jọ wà nílé kí mi má lè ṣe bí ọkùnrin nílé ni owó tó tiẹ̀ ń pariwo yòówó owó owó tó bá tiẹ̀ rówó ọ̀hún gan kí ló fẹ́ ṣe ká ní nǹkan tó máa ń ṣẹlẹ̀ nínú yorùbá fìmí ẹ̀ ti ṣẹlẹ̀ mo kàn rí between ten to twenty million naira tọkàn gbèsè ẹgbẹ́ ẹ pé gbà kí ló máa ṣe ah o de dẹ́rìn kọ́ mi ṣá kí mi lọ rí ibi twenty ten to twenty million naira kí lèmi máa fi ṣe ah kí ló ṣe náà ìrètí ṣó gbàgbé nǹkan tó ń pè mí ni tóbi brain tóbi ọpọlọ àfihàn lẹ àfihàn lẹ náà kí ló rò bí àwọn àwọn aláyé òṣèfẹ́ fi mí lẹ́yìn pé ìwọ ọ̀sẹ̀ wàá ta tán síbí ni torí nǹkan tó wà lọ́pọlọ mi ni idea yàtọ̀ sí gbogbo nǹkan tá à ń move tí wàá gbé idea lẹ́fà láyé báyìí pé baba. movement Don't do this Don't do that wọ́n máa ń fọ́tọ́ ní èmi máa dára máa ṣe bẹ́bẹ́ máa ṣe jọ tẹ́dọ́lá lọ kí ló ń sọ fún mi ìyẹn lẹ̀ àṣìbáwọn yẹn náà rí ọdún owó gidi kan lẹ̀ náà ni tọ́dẹ̀ fi ṣe nǹkan ẹ̀ nà ọpọlọ ní ọpọlọ ló wò kí ló ń sọ yìí àìdíà pọ̀ ìjókòó ìdè gbogbo ìgbà tó bá rí mi tó bá ń ṣe báyìí tó bá ń gbọ́ orí mi àwọn àìdíà tó ń yí bẹ́ẹ̀ ni. Ah, kí ló ń bá mi sọ yìí. ẹ kò sí wàhálà ọlọ́run á kúkú ṣe gbogbo bá ṣe máa rìn ọlọ́run á ṣe fún ọlọ́run á pèsè fún wa um, fọ̀síyìn fèmí ní rísílà ojú tó ti mọ ní. kí ló ṣe ẹ o ní pé fọ̀síyìn. ṣé bí wọn náà breach contract ni ṣé bá ti jọ agree ó dẹ̀ breach ẹ jẹ́ kémi náà ṣe tó bá dẹ̀ dùn lámàdé tó wà lọ ní prince. ìrètí ká ìgbogbo ilé tó ń sá ah, ṣe ń pé mo fẹ́ sáré fún àwọn boys ń pé ẹgbàá ẹ lọ délé sí gbòòrò ó wá tún wọn sí pé òfin fàṣọrí mi tí mo fà á ni ẹ kàn client ẹ ṣe báwọn èèyàn náà ló fẹ́ lọ tà fún dàmí pọ̀ mọ́ mọ́tò madam kí ló ń ṣẹlẹ̀ a ti wà mí báyìí for the past thirty minutes ẹ wo owó yín rí jùlọ èmi ò fẹ́ kan tó yẹ pé màá tà máàtù kan fún yín tó ń sìn ẹ wọn bá bẹ wọn bá mi pọ̀. uncle ẹ̀dẹ̀ calm down ṣé mo sọ pé mi ò ní fún yín lówó lórí nǹkan tí mò ń dúró ṣọ tí bá dẹ̀ ti rí kinní yẹn máa fún yín lówó. Ah, kí ló dé náà kí ló ṣẹlẹ̀ ẹ̀dẹ̀ calm down. ẹnu ah, ẹ ṣe kí akẹ́ èdè ṣọ́bọ̀ lẹ́rẹ́ ṣọ because èmi náà fara ni mo fẹ́ gbé offline lọ sí kiri táìmù lọ. ẹ wo bí kọ́kàn yín lè balẹ̀ ẹ kọ́kọ́ gbà ẹ sì gbà dání ná owó mi gólè jẹ́ ìdẹ̀ sì máa fún mi ń change ẹ sì gbà dání. Ah! <laughs> ẹ jẹ́ ń sọ̀rọ̀ ni. ẹ wo ẹ sáré unlock mọ́tò yìí mo ń bọ̀ mo ń bọ̀ ẹ dúró mo bọ̀. all right. Ah, ọmọ cement ọmọ cement <laughs> ọmọ oṣù ọkùnrin pé mi ò ṣiṣẹ́ wọlé máa la ga tó lọ sí ìjà balẹ̀ máa lọ jà yìí. ìjẹ́ <laughs> kékeré owó ńlá. <laughs> rò pókè ló ti ń ṣiṣẹ́ ni báwo ni. ẹ kújọ́ mẹ́ta. ẹ ìwọ náà kújọ́ mẹ́ta báwo ni ṣó wà mọ́mí àti dádì nǹkan. ọ̀nbẹ wọn tẹ̀ jáde nísìn náà. gbà ó ẹ pàdé wọn lọ́nà. bẹ́ẹ̀ tí ń bọ̀ nísìn náà ni mọ́mí jáde mo rò pé pàdé wọn ni. Ah, ẹ pàdé mọ́mí ta ló kọ́kọ́ jáde nù wọn ni dáàdì náà kọ́ jáde kò pẹ́ ní ìsinmi mọ́mì tẹ̀lé ọ̀nà jáde kò pẹ́ táwọn náà jáde. ẹ báwo ni báwo ni ṣó ti ṣe gbogbo iṣẹ́ tó yẹ kó ṣe. gbogbo ẹ̀ pátá mo ti ṣe. ẹ kò sí wàhálà ó ṣàwọn kinní tí máa ń jẹ yẹn tí mo láìkì gan yẹn kinní pizza yẹn. ok fisa tẹ́ ẹ mọ́ ra tí mo tẹ́ ẹ mọ́ bùn mi jẹ. ẹ wo tó máa ń tóbi níbi ìsàlẹ̀ ọjà gangan. ẹ lọ́nà ọjà. ibẹ̀ ni òtítí bí ìsàlẹ̀ ọjà yẹn ni ṣáàgbà àǹfààní ńlá pátápátá wọ́n dẹ̀ fi ata àti chicken sí dada. ẹ̀bùn mi jẹ́ mi bá dé. gbẹnu sọ̀hún ó ti bàjẹ́ òṣìjú kí ló dé o máa ń gbàgbé ẹni tó jẹ́ ni ó yà wèrè ni. ẹ mọ̀ bí. ti fìlà tó ń jù tètè lọ o. ó dáa. pẹ́ o ẹ sọ́rí má pẹ́ o. yẹn afa ṣe fẹ́ kúrò lọ́dọ̀ àwọn ọmọ mi ok ok bá mi kí wọn ẹ̀ẹ́n náà yọjú sí wọn one of these days ṣá táwa náà bá ti lè yọjú sànù <laughs> ẹ̀ẹ́n èwo ni pé account mi wo account kan náà ni kí ló ṣe ẹ́ kò sóye tá account mi ò lè gbà company account ni àwa náà ṣe CAC àwa náà ń ta bíọ́bíọ́ owó tí ó sílẹ̀ ni o má lọ rò pé àwa náà ajá sí gbogbo dẹdẹ náà yẹn o <laughs> ẹ̀yìn kí ló ṣẹlẹ̀ ṣé o ti fẹ́ dá fifty k mi padà ni torí mo mọ̀ pé bó ṣe ti wà lọ́dọ̀ àwọn ọmọ mi yẹn sì gbádùn mí ni má yọ ọ́nú owó mi o all <laughs> so I'll see you now I'll see you I go dey wait for you. Uh -huh ara nǹkan táwa náà sọ nìyẹn tí wọ́n bá rí àwọn àna tó ṣe tó ga rárá you know understand ah, kò tiẹ̀ lọ send bíi two hundred thousand wọ́n sì ń ra ẹ̀sìn ah, ah <laughs> ìgbádùn dé. ẹ dọ́pin mọ́pàǹtì retí lè gbé góòlù bó ti wọlé nànà lébi ń pa òun nígbà wọn dáná sí láwọn ò jẹun wọn bá nílò lè bá wọn ra físà wà lọ́nà ọjà ẹ dọ́kun wọn. àwọn ọmọ ìjà sórí ibú báyìí. Pizza goes on. Oh, pizza. Hello. My daddy. I lost him. Ẹsẹ̀ wo? It's okay, it's okay, it's okay. Wọ́n jẹ́ sẹ́ríbù. Pizza ni wọ́n pè kì í pizza o. Ló gbọ́. Ó ní máa jẹ abọ́ mi. Eh, Sori kígẹ́ ìwà nínú lẹ́mbí. Hmm. Kírètì márùn-ún kúkú lọ ra pizza right. Mm tó bá wọnú yàrá mi tó wọnú yàrá mi hmm. tó fẹ́ mú ẹni tí wọn bí gẹ̀ ìdá kó sọ ẹni tí á nà bolẹ̀ ni ìwọ ọmọ tó ní. thank god ọlọ́run ká ní sísí kámẹ́rà nù ẹni láti ní kó lówó àti ọ̀dà ìlà ń dẹ́mọ lọ́mọ láàmú fún ọmọ wa ni bàráwò tó jáde tó wọn bá ya gbé wọlé ni kó gold kó. ọmọ òru ni ọmọ wa ni bàráwò tó jáde àṣókè ṣàgbéwèrè ni. ó jalè ṣebí kó nǹkan ni. Ah, ṣebí nǹkan tó máa ń mú léèyàn lọ́wọ́ tó ah, báyìí má sọ̀rọ̀ báyìí náà. ṣebí gold mi ló kó ewé tí ni bàbá rẹ̀ ewé lajigunjalè ewé ni. Ah. ok gold tiẹ̀ ló kó. gold mi ṣàlè kó. owó tèmi tó kó yẹn kọ́ sí wọ̀lìwọ̀ ní ni. nǹkan tó bá jẹ́ tiẹ̀ tèmi ni. ok ohun tó bá jẹ́ tiẹ̀ ò jẹ́ tèmi àbí. gold ṣofẹ́ wọ gold ni ó yà ṣo lè wọ tí bá délé fẹ́ ṣofẹ́ wọ ni. Mm. ẹ burú gan o. àwa wo ọlọ́run àgbàrá ọlọ́run aláwa báyìí olódùmarè so gold mi ló kó ọ àmọ́ owó wa lówó tó kó yẹn. gold mi owó wa owó wa ni na ah, ah, ah. what belongs to you belongs to me. sọ̀rọ̀ bọ́mọ ẹ eh. sọ̀rọ̀ ìwà olè ni wọ́n pè é. ó máa kó padà wá ó máa kó padà wá máa bá sọ̀rọ̀. ilé olúwa tóbi lọ́ba ṣé ní bá gbẹ̀ lọ́wọ́ ní complain. Eh. olúwa tóbi lọ́ba ọmọ ológo ò wálẹ̀ kí ló ṣẹlẹ̀ olúwa tóbi ó ti pẹ́ adẹ̀wé aláyé pago ẹ̀ pago ẹ̀ títí tí o kàn ń wo fóònù lójú ni ò gbé kí ló ṣẹlẹ̀. àwọn kí ló ṣẹlẹ̀ bíi ti báwo mo ti ṣàlàyé fún yín náà wọ́n ní mi ò ṣiṣẹ́ ìmọ̀ baraka kí ló dé mi àti ẹjọ́ wà ní ṣùgbọ́n yẹ kó lè help mi náà wọ́n ní mi ò ṣe mọ́ ẹ ti àfilẹ̀ bẹ́ẹ̀. ẹ olúwa tóbi àní kó má wà bẹ́ẹ̀ yẹn kọ́ ni iṣu ìwé lẹ̀ mélòó ló ti ní lọ́wọ́ mọ́tò ẹ̀ mélòó ló wà ní títì tó náà ní ṣiṣẹ́ yìí mọ́ àdúró ṣé o ti kọ application sí company kan ni kí ló wá ló ṣẹlẹ̀ mi ò kọ application síbi kankan owó kò ti sú mi ni. ẹ ẹ bá ká jọ ṣé iṣẹ́ iná ló máa ra ilé fún mi àbọ̀ òun ló máa ra mọ́tò fún mi ah. kí ló ṣẹlẹ̀ kò ń ṣòun ló máa kò ń ṣòun ló máa là mí nà. so ẹ jẹ́ kí n máa bá láìpẹ́ mi lọ bí mo ṣe ń bá lọ yìí kí èmi náà mọ̀ pé òkè anything wà wọ́n ń dùn inú mi máa dùn pẹ̀lú nǹkan tí mo ṣe inú mi ò dùn pẹ̀lú nǹkan tí mo ṣe mi ì ṣe mọ́. olúwa ah. tóbi ṣé o mọ ọmọ ni ṣéṣẹ́ ló máa ṣe kinní kan fúnra ọmọ fìyẹn lẹ̀ iṣẹ́ iná lọ fà owó kan lè déédéé sọ pé òṣèmọ tó bá ọmọ èèyàn mi ní èmi ní tiẹ̀ wọ́n ní tèmi jẹ́mi tán kí ló ṣẹlẹ̀ gangan wẹ́ẹ́ tó bá dẹ̀ tún wá sọ wípé nídàkejì kò wọ́n ẹ ṣe mọ́ná at the same time a lè fọ́ sí ẹ náà a máa lẹ́bẹ̀ náà ni ó ti yé bídà eré ẹ̀yìn sí náà mo rí pé náà fún àìwọ́ ló ti dàbí ọmọ ọba Saudi ó ti yé kò sí wèrè ṣá àbí kẹ́ ẹ̀ kó má jẹ́ pé bóyá ọ̀rọ̀ ọmọ tí wàá tàlàyé jọ ń gún jẹ. oṣù ọ̀ kò sọ. èsì yòrò ìṣúná máa ń lọ ṣoṣà wà pa báwo ni àwa ṣì máa máa kọ̀ǹtínú àwọn máa pín fóònù ẹ̀ títí fóònù bátìrì fóònù àwọn àfi àti fi ń lọ́rùn. àṣírí olúwa tóbi ò wálẹ̀. kò yẹ kó níbi à ń gbé sí hmm. pa ni. ìmúlọ̀rọ̀ yìí máa já sí kí ló wà ní ìdí ọ̀rọ̀ àwọn aráyé dínú o ta ló lè rí inú ọmọ aráyé o ẹ̀rọ ọba kò ṣe kúrẹ́lẹ́ iṣẹ́ ọba kò ṣe má jẹ́. ṣé mo pé mo sọ fún kí n má máa gbà mí mọ́ ṣẹ́gun mo ti sọ fún yín kò ń ṣàkọ́kọ́ yín kò ń ṣẹlẹ̀ kejì yín mo ti sọ fún yín kẹ́wọ́n máa gbà mí mọ́ kí ni gbogbo ilé ìnà. gbẹ̀nu ẹ̀sán ṣẹlẹ̀ kata ti wáyé ni àbí ọ̀nà ni. mi ò láìkì ẹ mi ò láìkì ẹ rárá mi ò láìkì ẹ kí ló ṣẹlẹ̀ mi ò láìkì ẹ. ọ̀gbẹ́ni dákẹ́jàre ò láìkì kí ni ìwọ náà wò ń sìn ah. ìwọ ló wọ agbádá yìí ló yọ ṣe tó bá wọ agbádá báwo lè máa rí eléyìí ò jáde jù eléyìí náà kéré jù. ọmọ tó kàn lé ìwọ náà là ń gbèjà látẹ̀kùn. ẹ ẹ dúró gbàtí ìwọ náà wọ gáàmù tuntun ní ṣe. ọ ajá fún ẹ̀tọ́ ọmọ ènìyàn má bínú kí ni reason tó fi gbá mi wàn kí ni reason tó fi ń fẹ́ kú fún ọmọ ẹ̀ tó fi ń jà fún nítorí kò yé mi rárá. kí ni reason tó fi gbọ́mọ lọ́mọ ń dì bẹ́ẹ̀. tí mo fi gbọ́mọ ń dì reason ni pé ìwọ náà wò èèyàn wá gbádá ẹ̀yìn tún yọ wájú yẹn náà kò kéré jù kò dẹ̀ pọ̀ jù bọ̀tí nǹkan tó ń dẹ̀ láàmú ni pé nǹkan tí ò yí ẹ pọ̀ jù nǹkan tó yí ẹ lọ nítorí pé o mọ definition house help rárá àtọ̀ mm-hmm. ẹ̀ nítorí tó bá kéwèé wàá mọ definition house help kí ni mini definition househelp gangan. househelp is someone like me tí yóò bá sọ pé ọ̀nà lójìn ẹ̀rù ni bàbá. orí ẹ̀ tí yóò ti ní sàjẹ́ ṣé nǹkan tí wọ́n fi bẹ̀rẹ̀ nìyẹn ó fòyìnbó bẹ̀rẹ̀ ó fi Yorùbá parí. tèmi náà bá ní kí n fòyìnbó parí ó lè má yé wọ náà ó mọ̀ pé ṣáàgó gbúgbò ni. ó yé mi dáadáa èmi tí mo béèrè wàá rí pé ó yé mi ṣoré lè tó ń janu yìí ẹ tẹ́lẹ̀ kẹta bá wáyé wàláì àfi tó bá fi léèrè lẹ̀ lọ́wọ́ mi ò ní kúrò ló máa kúrò lóyún máa gbá lọ nù àti jésù máa fi dé ah. èèyàn wá èèyàn wá gbádá ó tún yọ ẹ̀yìn ó tún ṣe kínní bẹ́ẹ̀ ó ní kí n fi lọ́rùn rẹ̀. mo sọ fún yín máa wojú yín máa wojú mi ò ní rẹ́spẹ̀tò mi ò nóm tírẹ̀nì o ọ̀gbẹ́ni máa lọ jàre ọkọ̀ kan lè ṣe fẹ́ gbọ́ máa ń kẹ́yìn sí òfẹ́ gbẹ́yìn lọ ní ojú tó ti ń wò látẹ̀ kan ah, ojú kẹ́yìn ah. màá ṣe ọdún kejì yá mi eh, ẹnu Ah, àgbà awo irú mọ́lẹ̀. ẹ̀rí bá gbàyà ni ọmọ kékeré tẹ̀ ń gbáǹdì. yóò ala òun ni òun gbàdé ọmọ yẹn. ìrọ̀rùn lọ́lọ́run dálé ayé. baraka ìgbà yìí lè bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ òun jẹ́rú iṣẹ́ báyìí ẹrù ni ètò mú kẹsẹ̀ yẹ. aláyé ẹ má máa sọ̀rọ̀ báyìí iṣẹ́ ilé ta wà lẹ́yìn náà máa ń jẹ. ẹ wo ẹ wo anyway ṣe rí mo kàn fẹ́ tíra láti rẹ́ni díẹ̀ nínú mi ò dùn ọlọ́run èkó baraka jíde o pẹ̀lú àwọn inú mi ò dùn àti broke ẹ̀ mọ̀ àti broke ah because kò yé mi ẹ̀ dẹ̀ mọ̀ pé the only deal tó lè rescue wa náà ni pé deal àwọn people yẹn wọn ò dẹ̀ ní anybody ní wa dé yàtọ̀ sí Tóbi Tóbi ò dẹ̀ yọjú iṣẹ́ nípa àti broke ni àì níṣẹ́ níṣẹ́ tíṣẹ́ bá wà ní àwọn àgbàlagbà méjì wọ́n ń ta lúdò èlé àgbàlagbà eléyìí fún ọgbàdì ọmọ kékeré. ọwọ́ wọn dilẹ̀ ni. ẹ wá ẹ bá mi wá Tóbi jáde Tóbi láti wá lọ ṣe delivery yẹn o òótọ́ ni ó láti lọ ṣe delivery yẹn o because èmi ò lè broke o Ah, because kò tiẹ̀ yé mi. àlàyé ah, àlàyé ẹ́ńjì mọ́tò yín ò bàjẹ́ náà epo rẹ̀ tán inú ẹ̀ kí ni yóò dé tí mọ́tò fẹ́ máa takú sọ́nà àlàyé ẹ jáde tán náà ah, òótọ́ ni company broke àwa gangan táwa nu company gan broke àlàyé ẹ jáde tán ẹ má máa sọ̀rọ̀ yìí. àlàyé tí company bá broke ẹ lẹ́ ń já broke o aṣọ tẹ wọ́n sílé ẹ wọ̀ ẹ jẹ́ kó rí yín tán ẹ wọ kẹ́dọ́fìlà sí ẹ fọwọ́ rò ń dì ẹ kíkà bọ̀ ń dì ó máa kọrin jáde tó bá gbá òdì létí tó fún lẹ́ǹtì yẹn nílá àdìgbò ojú máa pẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹgbẹ́ òdì létí yẹn kó sọ̀rọ̀. òótọ́ ni àti pé wẹ́dà ò jórin káriwo máa gbá ah. gbogbo òlù ah, ah. ẹ tọ ẹ wọnú ẹ jáde. bá tọ̀sẹ̀ ó máa jẹ́wọ́ òun náà nọkàn. ẹ dùnà èkó baraka. aláì. ọ̀rọ̀ ẹ ti yé mi o so nǹkan tẹ́ ẹ tíra ti sọ ni pé tẹ́ ẹ tíra ti sọ fún mi tẹ́ ẹ ń jù sí mi ni pé ẹ̀yìn awo tí mò ń jẹ àbí àbọ̀ ẹ̀tọ́ àlọ́dọ̀ mi àbọ̀ tó kù kọ́ bá ń mu. ọmọ bu ẹ̀fún yìí. kó bá wúlò. odindi iṣẹ́ àná ti gé méjì kó dá àbọ̀ wà ń lẹ́kọ̀ọ́ àbọ̀ ah. lọ mú wà náà. very good very good ó ti yé mi ti yé mi. Tinuade. yes baby. Hmm, nǹkan tó ń sọ ó lè má yé wọ àmọ́ yé mi ó dẹ̀ lè yẹ kó máa díbọ́ nǹkan tó kù tẹ́gbọ̀dì nítorí àti sọ ni pé ẹ̀yìn awó òdìndín tó ń jẹ tó ti pín sí méjì ìdajì ẹ ti wà ń bì bá wa mú ìdajì kan yòókù náà kó lè wá ṣàǹfààní fún wa ṣé báyìí búrò kì í ṣó pè wọ náà ni. bébì nǹkan tó ń sọ yé mi. wà á máa tá a bá ń ṣe lé tó bá di business ọ̀tọ̀ tábàjọ wà nílé ọ̀tọ̀ máa wà ní o òkè tí mo ń try sọ fún ẹ ni pé relationship tó wà láàrin wa àti Tóbi make sure kó o mu òfin mu débi kó wá lọ ṣe delivery yẹn if not nǹkan máa ṣe Tóbi tó wù ọ́ ni kò báyìí kì í gba ẹ lójú ṣó wa ókè ṣá Tóbi tó wù ọ́ ni Tóbi láti débi kó wá lọ ṣiṣẹ́ yẹn o if not nǹkan máa ṣe ẹ ó mọ bébí mi ò mọ̀ kó tó sọ ẹ sílẹ̀ tó bọ̀ tí bá tún bọ́ bébí lẹ́nu ẹ̀ tí bá àbò ń ṣe èrè ah, wà má bínú ó lè pé bóyá mugun nìyẹn àbí orin aláyé mo tẹ̀lé èkó tóbi ká gbọ́ra wa yíká lè kó lé ní ní o ṣe ń wọ ẹ̀ràn kí ló kàn mí àbóyá wèrè tèmi kàn ní pé kí ní láti dé ibi ìtóbi kó wá lọ ṣe delivery yẹn o if not nǹkan máa ṣí ẹ o. ọmọ ẹgbẹ́ mi ò lè broke ọmọ ẹgbẹ́ mi ò lè broke ọmọ ẹgbẹ́ mi ò fẹ́ broke mi ò dẹ̀ lè broke ọmọ nǹkan máa ṣí ẹ. aláyé wọn ń parọ́ mọ́ mi ni. Ah. ẹni sùn rẹ̀ kí ni sùn rẹ̀ ṣe é ṣé nǹkan tẹ̀ ṣé wọn tóbi ṣọ́ ń jí ẹ̀rọ ṣe nàbí. wọ́n jọ ń ṣara wọn. wà á láyé wọn ṣara wọn wọ́n ń ra wọn. báraká èkó ayé yìí máa bàjẹ́ ni kò ní ìburúkú lẹ́yìn méjèèjì. báraká yé máa bàjẹ́. kí ló dé. máa kó jẹ́ lójú èpè títọ́ kì í. àdúrà ló ń ṣe fún wa. ẹ ní sórí lẹ́tí. àsunkún rojọ́ lé ló ń tú. ó ṣe fi tap tap tap ẹ bó kó lọ fà. jíde gbà mí. sùúrù kí ló ṣẹlẹ̀ kí ni kò ló ń sọ ọ̀gbọ̀n kí ló bá lè ṣẹlẹ̀ a dáa fún ẹ báyà ká mà lórí mi àti tóbi ibi tá a ti hug just brotherly hug o brotherly hug like this báyà ká tiẹ̀ máa bàjẹ́ ni o kò fẹ́ dáa fún ẹ ní rúbẹ̀rẹ̀ wọn ló béèrè rúbẹ̀ kí ló. ìrẹ̀lẹ̀ náà ó yọ lọ́tà láti sọ ni pé ó ní àwọn kan hug báyìí báyìí ló. mo ní ẹgbẹ́ bọ́ọ̀dẹ̀ yìí. kí ló dé ṣé òun ṣe brọ́dà ni. ẹ jọ̀wọ́ fún ẹ alábòsí. ọ̀rẹ́ lọ fà o. tó bá rántí pé mo sọ fún ẹ mo ní kó má jẹ́ kó tó ẹrù wèrè ah. tó bá tó wèrè ó ń àgbo àlùkò. ọ̀rọ̀ ìyálàjà ẹni. ṣùgbọ́n àwọn tó ní kàtà imú wọn ti fún i. ó ní sòrìrè kàtà yóò nílò oríṣẹ́ kó dé ayé. Eh. Eh. Eh. ọjọ́ mi sanwó wẹ̀ níṣẹ́ mọ́là ọjà bí ọjà one million ó gbọ́dọ̀ gbọ́ ti jẹ́ kutu bè báyìí ṣe ojú wa ní ẹ̀yọ́ one seven ó ti lágbé òṣèlú tí a lè fèsì ilé wọlé. àṣẹ ìkọ́ tẹ̀ ẹ́ ṣe ilé padà jù lọ. ilé yìí náà. kò ní yẹ yín tó kọ́ báyìí lọ. ọ̀rẹ́ mi ti mọ̀ ọkọ ilé yìí lọ. òun ló pè ní kí ni máa fà á já. wọ́n ti wá láì jẹ́ òní kó ní àjì. ọlọ́run ẹ̀yẹ ìta gbangba ló máa ń ṣe. ọlọ́run ṣé ó yẹ ó yẹ. ó yẹ ká ní tẹ́ lọ́rùn ìtẹ́lọ́rùn bàbá ìwà o. a torí bá ṣe yọ só là ń yọ ọ gbọ́. ọmọ aráyé ilé ń yọ. mi ò ṣeun kí ló mí mo ń sọ fún yín pé mi ò ṣe nǹkan i dey tell you i dey look you i dey clear you say i no do mo sọ fún pé mo máa ṣe mi ò ṣe sẹ. Tobi you have to do this now mo máa ṣe é ọ̀rọ̀ yìí máa débi àìtọ́ máa sọ pé ò ṣe ó máa ṣe ó yẹ kó yẹ ìpàlàyé ṣẹ̀ṣẹ̀ lùzì iṣẹ́ kan yìí wọ́n yẹn dẹ̀ pọ̀ díẹ̀ ìtọ́wé làlàyé sọ pé kí wọ́n á bẹ̀ èmi náà dẹ̀ ń bẹ̀ tóbi tóbi jọ even if you are not going to do another one just do this one tóbi ó máa ṣe. Ah, mo dẹ̀ ń sọ fún pé mi ò ṣe nǹkan ó dẹ̀ ń tẹnu mọ́ pé mo máa ṣe mo máa ṣe ṣó máa tọ́ bẹ́ bọ̀ mí lọ́rùn mi kí ló ń ṣe now you will be my person again i declare you pé ọmọ i want out mo ń bẹ sọ mo ń bẹ sọ mo sọ fún pé mo máa ṣe tí ìran adé tí wọ́n bá sọ ọ̀bẹ sókè nígbà ìgbà ibi pẹlẹbẹ náà ló máa já sí. i'm not doing i'm not doing ah, wọ́n ti wọ́n ti jáwọ́ kúrò ní kiri náà why you dey do me like this now ṣé ìwọ ló yẹ kó fún wa sùn. babe. ẹ ká sùn ẹ ká sùn um, ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ọ̀rẹ́ àbí ẹni tẹjọ́ ń gbé drugs. stop don't pay má sọ bẹ́ẹ̀ náà kí ló ṣe náà. jẹ́wọ́ jẹ́ kí n bá wọn sọ̀rọ̀ níbi tọ́rọ̀ dé àǹtí kí ló ṣẹlẹ̀ náà kí ló dé èèyàn ń pòwe fún yín ṣé ojú ọmọ babaláwo ni ó ibi tó dùn dé ó sọ fún yín pé tó bá ju abẹ̀bẹ̀ sílẹ̀ gbàgbà wọn gbọ́ gbogbo nǹkan tẹ̀ lé ni tó bá yí sí ṣé mọ́mí yóò bímọ ni tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ló yí sí tó ẹ́ déédéé lọ́mọ ẹ̀gbọ́n yín kó ẹ wo bí Tobiloba is no longer interested ẹ ti gbọ́ kan tí mo sọ go and look for your candidate and I don't want to ever see you here again. kí ló ṣẹlẹ̀ Tobi you have to do it. sọ̀kan ò ní sọ̀kan kan lè máa bá sọ̀rọ̀ pé ó máa lọ sọ fáwọn àlàyé pé. pé kí ni sọ máa pa mí. babe calm down. you can't continue I can't, you can't continue with me this way no you can't you can't just continue no it's I'm, it's not it's not where you can continue eh, orí orí mi ti fẹ́ dàrú kí ló ṣẹlẹ̀ náà. ọ̀rọ̀ tó bá kọlẹ̀ tó kọ̀ kò yẹ kó níbi à ń gbé sí o hmm. ṣé ń sọ ẹranko mọ́kàn kíkọ̀kọ̀ kan pa ni níbo lọ́rọ̀ yìí máa já sí. àfà ló wà ní ìdí ọ̀rọ̀. àló wà ní. rẹ́rẹ́rẹ́rẹ́. ṣé ọkàn lè o ọgá ṣé lè máa ń dá báyìí. bàbá bàbá bàbá ta ló wà ní. kò sẹ́ni kò kọ́ ni. oṣù ọ̀ ṣé ọkàn báwa ni ó wà áàkì mo tẹ̀ rí lójú ẹ̀ ah. máa ń bá mo tẹ̀ náà bẹ́ẹ̀ sọ̀rọ̀. ẹ ṣé kò sí. kò sí nǹkan kan mo fẹ́ sọ àwọn kan fún ẹ. ní owó kì í rí lójú mi pé pé mo like ẹ pé mo máa ń gbogbo nǹkan tó bá ń ṣe fún ẹ mo máa ń wà side ẹ mo máa ń gbèjà ẹ mo fẹ́ kọ́ tìtì ẹ ní à ó ti yẹ oyin àwọn àtàjọ wà nù léyìí olórí burúkú gan-an ó bá àtàjọ ń gbénu léyìí wọ́n ya rere gan-an mẹ́pà àlámọ́ mọ́ra wa wọ́n lè máa mọ̀ wá tán lẹ́yìn àlàyé lẹ́yìn àlàyé nìkan gbogbo àtàjọ wa ṣòro lórí burúkú tó ní gbọ̀n eh, gàdámà tó bá rí gàdámà níbi tó ti ń à ó yẹ olórí burúkú o kò sí nǹkan tí ó lè jẹ ó jẹ fámìlì kan hmm. kò sí nǹkan tí ó yẹ olórí burúkú gan torí bá ká ẹ̀yẹn tẹ̀ ṣe kíní díẹ̀. Hmm, ọkàn ọkàn ò le ọ̀nàkàn líle hmm, ọkàn ọ̀yà ló máa sáré bẹ́ẹ̀ ni òun ṣe pé bẹ́ẹ̀ nínú ẹ̀ ṣe gbọ́n òun náà yọ olóyè burúkú ó yọ olóyè burúkú àbùtí pé bí ìwọ ṣe wà èkó ní láìpẹ́ nǹkan tó bá fẹ́ tó fẹ́ gan ń lọ́jọ́ kẹsẹ̀ kẹ́ ẹ̀ nǹkan ńláńlá ló máa ń gbé síbẹ̀ ní lọ́jọ́ kó wà lọ tóbi sísàlẹ̀ orí tóbi yẹn òun ló yọ olóyè burúkú jù láàrin wọn ah ó yọ olóyè burúkú gan-an hmm, kí ló àtàfẹ́ sọ lórí ẹ̀ ẹ̀ tó ń bá láyé pẹ́yìn jẹ́ wọn àtàláyé tó ń jẹ nǹkan kan náà ni ah. irú yẹn táàmì ò lè jẹ ah. ó yẹ bọ irú èmi èmi nìkan orin kí ló pẹ jíde yẹn jíde jíde gbígbé ah, tó bá ti gbó kan jíde kó máa sá kiri máa sá jíde tó bá ka mọ́ ó máa ń fi nǹkan léèyàn kiri nínú ilé ni wọ́n máa fi ilé kílẹ̀ wọ́n máa ń ṣe bí ajá bí ajá náà ti gbẹ́dùn ẹ̀ lọ ó yẹ jíde. ìrìn da fún ẹ ṣàbí èkó kí ni mo ṣe fún ẹ kí ni mo rà ń gbà ẹ ẹ kí ló ṣẹlẹ̀ ọ̀ngàn. ẹ béèrè bóyá boyfriend mi wà ní. mi ò ṣe kankan èmi mo ń fẹ́ o ṣòro ṣì tí wà á ti bóyá kájọ máa ń ṣe tẹ máa ń lè kiri yẹn mo máa ń wò yín o ẹ má ṣe mọ ẹ má ṣe débẹ̀ ó yá olórí burúkú gan o ó bí ká ogbó èsì wálẹ̀ àlàyé kìíní kan ọ̀rọ̀ tí ò kọ́ ọmọ ọlọ́mọ ló ń sọ ẹ ṣe jẹ́ àbèrè léèyàn báyìí náà obìnrin ní ọjà ni tó bá fẹ́ ra tiẹ̀ lọ ná tó bá tà fún ọ tà fún ẹ ó ti yẹ má bà mí jẹ́ èwo ni wèrè jíde ó ṣe kíní kan gàgámà ó ṣe kíní kan ẹ eh, baraka kíní kan ló láì òun lẹ́sẹ̀ fi kẹ̀ kó ń sùn ẹnu tẹ́pọ̀ oúnjẹ kò sí gbogbo Lagos lè fẹ́ ah, ah. mo ní ìyá òkúta máa ń ṣe obìnrin obìnrin. ó lè lọ obìnrin wèrè wo àgbógbà mò ń gbọ́ bó ṣe wọlé tó ṣe wú tó ṣe há tó ṣe wú àṣé ó fẹ́ jì kan ni. ó jẹ́ kó sọ fún mi pé kò dáná ó fẹ́ gba àyàn rẹ̀ méjì jẹ́. àtàlọ́rẹ́ ìyá rẹ̀ ṣé mi lọ́rẹ́ ẹ̀ èmi lọ́rẹ́ ló ń sọ gbọ́ ọ̀rọ̀ yìí sí mi èmi lọ́rẹ́ ló ń bà mí jẹ́ tó pé fẹ́ fẹ́yàwó mi òbúkú ah, o má má bàyàn jẹ́ tó pé fẹ́ fóbìnrin má má bàyàn jẹ́ lọ straight tọ́ba ta fún ọ̀ta fún ẹ nìyẹn. ò lè tó iná ń làgùn. kẹ̀kẹ́ máa náà gbogbo family kan máa làgùn ọ̀rọ̀ yìí serious ọmọ ọ̀tá àṣetẹ́lẹ̀ kó tó wọlé ni ah. ìwọ́n ló ta ọgbẹ́ ẹ̀rú náà. ẹ ń ṣe nǹkan mi le. irọ́ ṣàlàyé mọ̀ pa ẹ̀. ọjà kí ló kàlàyé alayé fẹ́fẹ́ ni wọ́n mọ̀ ọdún gbogbo wa lọ́nà wọnú lé jàre kó tún wọnú lé àpẹẹrẹ ìdúkù ni ẹ̀ ayé ìfẹ́ bàjẹ́ ó bẹ̀rẹ̀ kàn tí. ọ sí àwọn kan lé àwọn ìṣẹ̀lẹ̀ fún ìṣẹ̀lẹ̀kùn ẹni tí wọ́n dé báyìí àtàwọn ní kan tí wọ́n máa ti kọ́ lóbi. wọ́n ní yàrá ẹ̀ lọ. ọmọ iṣẹ́ gbogbo wa nínú. ọmọ tó fọ́n nìdè mi ò lo yàrá kí ló ti yá bàlàyé bá dé níbo fẹ́ sá wọ̀ bàlàyé bá dé níbo fẹ́ sá lọ. no it's not an option. Yeah. yá ó ti yá yá àló ti yá. níbo ló fẹ́ sáwọn níbo ló fẹ́ sáwọn is not an option. ẹ ẹ eh, o ti so ṣe gbogbo ẹ. gbà náà. details at everything tẹ ní ìdánwò àbẹ̀ tí bá dẹ̀ ti fẹ́ ṣòwò ẹ̀ṣọ́ sálárì. ara ti kan lẹ́yìn ti kan o. ọ̀rọ̀ tó bá kanlẹ̀ tó kàn kò yẹ kó níbi ya ń gbé sí o. ṣé ń sọ ẹranko mọ́kàn kíkọ̀kọ̀ kan pa ni. já sí kí ló wà ní ìdí ọ̀rọ̀. èmi tí mi mọ̀ tí mo fẹ́ ṣe. ọmọ aráyé dínú. ọmọ aráyé mi aláyé àyè ṣé mo ṣe má jẹ kò ṣe má jẹ ni it's dangerous it's dangerous ó ò lè gbé pé gbà kó lọ ṣe kíní kó wá sọ pé mo fẹ́ sá lọ ìbò mo fẹ́ sá lọ sí gbọ́dọ̀ mo ti fẹ́ ṣe life mi ayé náà mo pé mi fẹ́ ṣe kíní mọ́ i don't want to do am again nísòro má ṣe rẹ̀ léṣe bó ṣe mí yẹn ó ti ń pọ̀ jù but ṣe bí gbogbo um, contact ẹni tó fẹ́ deliver fún information tó need everything ló wà nínú kíní tó gbé fún ẹ̀yìn náà. yeah yeah. ẹ ò ṣe jẹ́ kí mi lọ drop ẹ̀ ṣe bí kí n kò débẹ̀ kí n drop ẹ̀ ni. kò lọ sí kíni. kí lọ drop ẹ̀. what do you mean pé kò lọ drop ẹ̀ ṣé delivery package ní tó fi lọ drop kí ló what do you mean kí ló mọ̀ tó wá bẹ́ẹ̀ wetin you know do kí ló mọ tá à ń ṣe tó fẹ́ lọ drop ah, má má sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn náà mi láìpẹ́ ah, it's dangerous now no be ìwọ ń ṣe kò rí ah, it's dangerous it's dangerous ó bẹ́tà kí èmi lọ drop ẹ̀jú ká padà náà lọ rìn jí lọ ìwọ náà mọ̀ pé business tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ ìwọ nìkan ló mọ ibi tó bá dé ìwọ ló mọ inú àtẹ̀dọ̀ ẹ̀ ìyẹn náà dẹ̀ wà important ọlọ́run má jẹ́ kéèyàn lọ pò fọ̀nà méjì let me just drop it kò sẹ́ni tó máa fojú sí mi lára. tí ó ti ah Otis, eh, no be your kind girl if you do that kind pee. I no know nǹkan tí mò ń sọ. Kò sí nǹkan tí irú ẹ lè ṣe ìrètí. Tóbilọ́ba, that is the reason to check in. èmi gan ló yẹ kí n lọ ṣe. Anybody ò ní fojú sí mi lára. And I will just drop it, ó dẹ̀ ti turn on nìyẹn. I mean, I don't want to lose you. Gbogbo bó ṣe ń he, he, he, ó ń dẹ́rù bà mí. I don't want you to bother yourself on anything. So let me drop it once and for all, kí yẹn kò ń then subsequently wàá mọ bó ṣe máa mọ bó ṣe máa jọrọ ẹ kúrò ní gbogbo ilé. ara tí kọlẹ̀ ó ti kọ̀ọ̀kẹ́ o ọ̀rọ̀ tó bá kọlẹ̀ tó kọ̀ọ̀kẹ́ kò yẹ kó níbi à ń gbé sí o hmm. ṣọ́ọ̀ṣọ́ ẹranko mọ́kàn kíkọ̀kọ̀ kan pa ni lọ̀rọ̀ yìí máa já sí kí ló wà ní ìdí ọ̀rọ̀ àwọn aráyé dínú o ta ló lè rínú ọmọ aráyé o ẹ̀rọ ọba bó ṣe kún lẹ́lẹ́ iṣẹ́ ọba kò ṣe má jẹ ẹ̀rọ ọba bó ṣe kún lẹ́lẹ́. mọ̀ ráyé o ẹ̀rọ ọba kò ṣe kún lẹ́lẹ́ iṣẹ́ ọba kò ṣe má jẹ. ẹ̀rọ ọba kò ṣe kún lẹ́lẹ́lẹ́ iṣẹ́ ọba kò ṣe má jẹ. ọ̀rẹ́ ìkọlẹ̀ kọ̀ọ̀kan kò lọ́dọ̀ gbọ́dọ̀ ọ̀sìn dání ní àpèjì lọ́wọ́ ara tí kọlẹ̀ ó ti kọ̀ọ̀kẹ́ o ọ̀rọ̀ tó bá kọlẹ̀ tó kò kiri kò yẹ kó níbi à ń gbé sí o. Hmm. ṣé ó sọ ẹranko mọ́kọ kíkọ́ kọ̀ọ̀kan pa ni. ìmúlọ̀rọ̀ yìí máa já sí. kí ló wà ní ìdí ọ́. ẹjọ́ mo fẹ́ rí DPO. kí ló ṣẹlẹ̀ kí ló dé. kò sí nǹkan kan mo fẹ́ rí wọn ni ó dẹ̀ wà very urgent. kí lẹ fẹ́ rí wọn fún. Um, mo kàn fẹ́ rí wọn náà ni. kọ́tà bá fẹ́ bá wọn sọ ẹ bá mi sọ màá lọ jíṣẹ́ fún wọn. ok sir. Um, um, orúkọ mi ni Ìrètí Olúwa àwọn kan ni wọ́n fi ẹrù yìí náà fi rán mi mo dẹ̀ wò ó pé nǹkan tán fi rán mi yìí ó lòdì sí òfin àti wípé tí bá lè fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ìjọba wọ́n á lè fọ ìlú wa yìí wọ́n á lè fọ mọ́ ìdí nìyẹn tí mo fi wò pé rárá o ẹ jẹ́ kí n máa gbébọn bíbá ẹ̀ so mú rè ẹrù yẹn ni. fine kí ló wà nù ẹ. ẹ lè confirm ẹ. okay. Tókè. Exactly. Fine. Ẹ jókòó mo bọ̀. Mo ń bọ̀ bọ̀ we must keep Nigeria clean. ọ̀rọ̀ tó bá kanlẹ̀ tó kòkè kò yẹ kó níbi ya ń gbé sí o ṣé ń sọ ẹranko mọ́kàn kíkọ̀kọ̀kan pa ni. ọmọ ọlá. níbo lọ̀rọ̀ yìí máa já sí. ọmọ ọgbẹ́ ẹ̀ẹ́dù ẹ̀ẹ́dù bílẹ̀ sílẹ̀ lórí oníkòjè bí ẹ pa ah, ọkọ ẹ tó ń ṣe ẹ̀gbọ́n ẹ̀gbọ́n. àwọn aráyé ti rí ẹ ti wọ́n kọ́kọ́ ló wọ́n kọ́ ló kọ́kọ́ mú iṣẹ́ ọwọ́ ẹ lọ. nínú ọmọ aráyé o ẹ̀wọ̀n ọba kò ṣe kún lẹ́lẹ́ iṣẹ́ ọba kò ṣe má jẹ ẹ̀wọ̀n ọba kò ṣe kún lẹ́lẹ́lẹ́ iṣẹ́ ọba kò ṣe. ṣọ́ọ̀ṣọ́ ẹranko mọ́kọ́ yìí máa já sí. kí ló wà ní ìdí ọ̀rọ̀. ọmọ aráyé dínú o ta ló lè rí inú ọmọ aráyé o ẹ̀wọ̀n ni ọba kò ṣe kúnlẹ́lẹ́ iṣẹ́ ọba kò ṣe má jẹ. ẹ̀wọ̀n ni ọba kò ṣe kúnlẹ́lẹ́lẹ́ iṣẹ́ ọba kò ṣe má jẹ. Yeah, how are you? Fun, sir. Oh, yeah kí ló dé kí lè ṣe ọmọ mi bọ́lámà. Ah, ah, sà mo fẹ́ wá confam bóyá ọmọ yín ni gẹ́gẹ́ bóyá sọ fún wa sà. wait she is my biological daughter kí ló ṣẹlẹ̀ sí kí ló dé. ẹ a mú fún trafficking sà. mi ò gbọ́dọ̀ yà. drug trafficking sà. fẹ́ǹsì kàbí káfíńnà. láyéláyé ìrètí olúwa ò lè gbé cocaine mo mọ̀ pé ó lè lágídí o ọ̀rọ̀ ẹnu ẹ lè má dà o ṣùgbọ́n mo lè kú sí díẹ̀ ọmọ mi ò lè gbé cocaine. mọ́mí ẹ má kú sí díẹ̀ o tẹ́ bá kú sí díẹ̀ ẹ kú gbé o ẹ wo mo gbé lóòótọ́ àwọn kan dẹ̀ lọ fi rán mi ọ̀nà ni mo ti ronú pìwàdà ni mo ti wò ó pé àjọ máa fọ̀lú yìí mọ́ ni ìdí nìyẹn tí mo fi lọ sí station mo dẹ̀ lọ sọ fún wọn pé àwọn èèyàn ló fi kíní ìran mi ìjọba ẹ̀yìn ẹ̀ mi ò fẹ́ lọ́wọ́ nínú ẹ̀ òun ló tún ti arrest mi yan. mo rò pé ọgbọ́n ẹjọ́ tọmọdé yẹn lọ sí i sọ hmm. pé àwọn kan náà fi kókó yẹn rán òun òun wá decide láti gba sí station. so in that case lọ ṣe investigation yẹn dáadáa hmm. right gbọ́n tó bá yẹn gbọ́ I know you know the right thing to do. Yes, sir. Abi? yes sir. take her away. take me compliment lọ́wọ́ mi kò ń ṣàkíyèsí. ẹ má yẹ kó mọ ọmọ mi lọ Williams. ọ̀rẹ́ sá. After you, please. please. Eh, oh, please hold on ah, ó fi ọjọ́ tí wọ́n wẹ̀ níwájú ẹ̀. ìjọba ló mú mi lọ yìí o. ó ṣe máa ṣe báyìí náà ó ṣe máa ní kọ́lọ̀kọ́ máa bọ́ mi lọ. adó mi ṣe báyìí náà ṣé bí wọ́n complain ìgbà wọn ló ti accuse. good gbogbo àwọn tó ń fi iṣẹ́ ran yẹn ta ló eh. máa mú wọn lọ síbi tí wọ́n wà ta ló máa mú wọn lọ. ẹ kó lọ ṣe investigation wọn náà kó lọ ṣe investigation orí mi ò láìka ọmọ kan tí mo fi. tí òun ò bá rìn nípasẹ̀ ẹgbẹ́ ọlọ́pàá ò ní mú. ẹ ṣe kó lọ pè sí wa. bẹ́ẹ̀ man. mo lọ sí ọmọ mi ò láìka ọjà rẹ mi ò láìka ọtọ máa ti mi ò láìka ẹ oh. ah, mi ò láìka ọjà rẹ kí ló dún fẹ́ mọ̀ ọ́ fẹ́ mọ̀ ọ́ náà jù mí lọ ni. Ah! ọ̀rọ̀ mímọ́ náà ń kọ́ lélẹ́yìí tí mò ń bá ẹ sọ yìí ọmọ ẹ hùwà tí ò tọ́ ní àwọn ọdẹ tí wàá ronúpìwàdà eh. ó lọ sí station. wọ́n dẹ̀ fi self arrest irọ́ ló ń pa fún ara. wọ́n dẹ̀ fi self arrest police náà ló máa ṣe investigation títí wọn ní ọ̀la ìkẹ́ mi lẹ̀ mi ò láìpẹ́ mi ò láìpẹ́ wọ́n á wá ṣe wọ́n máa ṣe course lọ́dọ̀ ẹ̀ fún ológun. kí ló wà ní ìdí ọ̀rọ̀? àwọn aráyé dínú o. láti ìgbà tá a ti parí investigation a gbọ́ nítorí nípa ọmọ cp tó wà lọ́dọ̀ wa mọ́ ni. ọ̀rẹ́ ẹ lè gbọ́ nǹkan kan ṣé o mọ̀ pé cp street gan ni wọ́n street gan mo ti bá wọn ṣiṣẹ́ rí no is no no going back. fún ìfọ́lẹ̀ àwọn street ṣé tó bá wá street ọmọ ara street lórí ọmọ ara wọn ni. ọ̀rẹ́ nobody above the law oh then nobody above the law. yeah. Oh, ah, o sound funny sí mi ṣá because in investigation àgọ́ ó jẹ́ kó yé wa wípé wọ́n force ọmọ yìí láti lọ deliver drug ni. wọ́n force it. yes na wọ́n force. you are writing in the statement yeah what you are writing? To buy dé court adájọ́ that fojú for wò ó. o kà á ojú àánú. wúwọ rẹ ìjọ wo court rẹ ah Oh, funny. I should tó fẹ́ sọ fún pé o monday now.

má bínú pé kó má bínú pé mo kó sí gbogbo ara yìí kárí kì í ṣe mi náà ní òní wà bí. tóbi lọ́ba mi ò fẹ́ jẹ́ kó ronú bẹ́ẹ̀ yẹn o sùúrù tó lọ́jọ́ yẹn ìwọ ni kó máa gbàdúrà pé ayọ̀ àtàlàfíà tí mo fi wá síbí náà ni màá fi pàdé ẹ̀ padà níta ó jẹ́ ká fìyẹn lẹ̀ báwo ni business ṣẹ́bí tẹ̀ ń lọ dáadáa tó tán ọ̀dọ̀ kò tí kò tí pick wọn ṣe fẹ́ kó pick ọ̀ a sì ní àforítì. lágbára ọlọ́run ló máa pick ẹlẹ́dàá mi á jẹ́ kó pick lágbára ọlọ́run mọ̀ pé gbogbo ẹ máa dáa nínú ọkọ̀ dùn pẹ̀lú ìtọ̀ ayé ni ọmọ ọmọ ọ̀ká tí wọ́n fi ṣe anything just to get you out of this place wọ́n mú un dùn is beyond us ìwọ ni kò jọ nítorí Ọlọ́run kò ṣàánú mi kó má kọjú mi sóhun àlẹ jọ nítorí Ọlọ́run. present case you wa fáwọn people yẹn tó máa fi favour wa. in fact mo ti wo kinní yẹn lánàá buy a bá àìdí àtọ̀gbẹ́ wa yẹn eh, smooth tó Oh, máa ń fọ́nì sí bẹ́ẹ̀ mọ́ pé mi náà mo máa ń wo bá kakú ó ní nǹkan tó ti ṣe tó jẹ́ pé tá a bá proceed pẹ̀lú ẹ̀ àwọn ló máa pay ìbọ̀dá. tóbi surely in my own view hmm. èmi will pay jẹ́ ká twist kìíní ẹ̀ jẹ́ ká rọra gbà bọ́n ṣe gbé fún wa yẹn you understand ó máa ẹ̀mí fi ò bẹ́ẹ̀ kó máa pè báyẹn ká rọra gbà fún igbe wa. ká gbà bá wo ẹ tẹ tí gbọ́ ẹ dí àtẹ̀mí ẹ tí gbọ́ nǹkan tí mo fẹ́ sọ ẹ tí gbọ́ mi fẹ́ ká ṣe now. ẹ má bínú jẹ́ ń gbọ́ ẹ. okay good now three flats lọ́fẹ̀ẹ́ ká ṣe fún wọn mm-hmm. okay àmàgbowó for twenty years after twenty years àmàdá padà fún wọn. Eh, anything ló lè ṣẹlẹ̀ within twenty years yẹn then kí ló dé tá à ń ṣe three flats mo ti access bẹ́ẹ̀ àti wò a lè conveniently ṣe six flats níbẹ̀ yá kò dẹ̀ ń ṣe pé a máa rọ́kú ṣe o kò ń ṣe gbogbo eléyìí tó jẹ́ pé kò ní sí tọ́lẹ̀tì kò ní sí bathroom tọ́lẹ̀tì àti bathroom àwa pẹ̀lú kitchen tó jẹ́ pé àwọn tó máa gbé bẹ́ẹ̀ wọ̀ ní wà comfortable nù àwa ò kì í ṣe irú business yẹn comfortable place fáwọn tó bá fẹ́ gbé bẹ́ẹ̀ ó máa wà comfortable fún mi bó ká ṣe six a máa yọ six ńbẹ àwọn máa ní mẹ́ta àwa ní mẹ́ta so that kò sí pé after twenty years a máa dá padà fún wọn bí nǹkan àmọ́ pé for life àwọn ní mẹ́ta mẹ́tẹ̀ẹ̀ta yẹn àwa ní mẹ́tẹ̀ẹ̀ta yẹn so even tó bá tó bá wù wá a lè gbowó ten years twenty years thirty years anyhow ká ká pa ó mọ̀ máa appreciate lọ ní so ìwọ ni pé eh, three àwọn ọmọ i don't buy that one. Tobi. Eh? so nǹkan tó rọra ṣàlàyé fún mi pé a lè enter into JB pẹ̀lú àwọn people. exactly ìyẹn ló pè wá. Ah! ó pè wá bàjẹ́. wọ́n <laughs> tún jẹ́ pàwọ́ là ń ṣe àwọn làwọn construct àwọn ẹsẹ̀ everything so why. mo gbé fún ẹ ah! <laughs> ọmọ. that's a very oh, wonderful idea. ìyẹn better. ọkùnrin wa. zèzè. ẹ kọjọ mẹ́ta sá àlẹ ìtàrí ilé ni ẹ eh, ó ṣe pàtàkì ní báwo ni ojú ẹ ọkàn ń dán bí páànù bọ́tà ni bọ̀ má jẹ́ má jẹ́ ṣe bí òmùgọ̀ má jẹ́ ń béèrè lọ́wọ́ ẹ pé ṣé ò ń tọ́jú tóbi ẹ jẹ́ kí n béèrè pé ṣé tóbi ń tọ́jú wọ. okay if that is the case it is all written all over me pé ọkọ mi ń tọ́jú rẹ̀ kò ṣe é fi pamọ́ a lè jọ ń tọ́jú ara wa náà ni. a jọ ń tọ́jú ara wa. èmi ò fẹ́ ṣe ní assumption torí ẹ̀mí fífẹ́ kó fẹnu ara ẹ̀ sọ fún mi màá lè mọ̀ pé nǹkan tí wọ́n sọ fẹ́mi o òun lèmi dúró lé lórí. èdè tí mo náà ní ẹ̀kẹ́ ọkọ mi ń tọ́jú mi. àjọjọ náà rẹ̀ ń tọ́jú mi. a jọ ń tọ́jú ara wa ni. kò ní bàjẹ́ fún ẹ kò ní bàjẹ́ lágbára Ọlọ́run àájọ rẹ̀ yìí kalẹ̀ ní lágbára Ọlọ́run. àmì àmì àmì ẹ̀ṣẹ̀ tó kí lẹ wá báyìí. jẹ ẹjọ́ ló fi bọ́ mi láta àrùn rojọ́ ni láti gbà títí wọnú ilé ẹjọ́ ni. wọ́n jẹ kankan ọlọ́run ń gbọ́ ẹjọ́ là ń jẹ. ẹ má wọrí ẹ fi àtún ẹ jẹ́ kí n lọ bá yín ṣáà. kò ní rẹ̀ á ah, ọmọ dáadáa. báwo lè nù fine fine. ọmọ dáadáa ẹ̀ẹ́kùn hmm. ẹ̀ẹ́kùn. <laughs> ẹ léṣe látẹ̀kọ́ títí ń bá ẹ sọ̀rọ̀ ó sọnù lọ ní bí òkú rọ́bà lórí kíni ẹ bọ̀bọ̀ ẹ jẹ́ ṣọ́ra ẹ má gbèmí débi justice for tóbi o èmi ò máa sọ dúdú wọ̀ o mi fitness mi gan dájú débi tí n lè ṣe wọ́ọ̀kì kan lọ débi kankan so gbogbo tó ń ṣe yìí kò yé mi mọ́ o ok come to think of it ṣé ọ̀rọ̀ ọmọ Zainab tí ó ń dá gbogbo eléyìí lẹ́ẹ̀ bá yẹn sí hmm? ṣé nígbà tẹ́ máa bẹ̀rẹ̀ gbogbo ọ̀rọ̀ yìí ṣé o ò sọ bí gbogbo nǹkan ṣe tí o sọ ń pa ìrètí olúwa fún mi. mo sọ fún náà mo ṣàlàyé gbogbo ẹ̀ fún un mo sọ bí ìrètí ṣe jẹ́ mo ṣàlàyé everything fún Zainab I did that. so ìgbà tó ti sọ fún kí ni òun wá fẹ́ fi ìrònú para ẹ sí because nǹkan tí mo feel pé ó yẹ kó máa jẹ́ ìdààmú fún ẹnìyẹn pé ah bóyá tó bá lọ mọ̀ ẹ́ pé ẹnìkan wà ń bì kan o kó tó di pé òun lọ tara bọ̀ bọ̀ ó ti sọ fún ó dẹ̀ wà òkè pẹ̀lú ẹ̀ bọ̀bọ̀ kí ló ṣe é náà ok mo ṣàlàyé gbogbo ẹ fún Zainab bọ ìrètí ń kọ ìrètí gangan ní iṣu mi ẹ mọ gbogbo nǹkan tí ìrètí ṣe fún mi now ẹ mọ pé without her i'm nothing tábà yọ ìrètí kúrò ní life mi mi lè wá bí tí mo wà lẹ́nu so báwo ni irú ẹni yẹn ṣe máa wá dé nsìn right ó wá bá Zainab lé pẹ̀lú yín báwo ló ṣe máa feel. tóbi lọ́ba sórí èyí tí èmi rí pé ó ṣe pàtàkì jù òun ni ti ọmọ Zainab tó jẹ pé fresh eye sórí títí ehm, ìrètí olúwa ìwọ jẹ́ kó dé ẹnu la máa fi sọ ìdí la máa fi jókòó ikọ̀ ọ̀kan là ń yọsẹ̀ lẹ́kù tí ẹ̀jẹ̀ ó dénú má parẹ́ ẹ̀ di kùnà. ẹ̀gbọ́n kò ń ṣe rúrètí kò ń ṣe rúrètí mo ń ṣe dáadáa ó ṣe dáadáa fún mi. ẹ bọ̀ even at that náà baba. 为啥你不来？ Exactly. Yeah. Our house. Yes. <laughs> No, mo dúpẹ́ o. Àǹkó ah, mo dúpẹ́ lọ́wọ́ yín gan. Ẹ ṣe gan ẹ kó àdúró tì. Mo mọ̀ pé tí ò bá sí ròyìn ẹ̀ tóbi lè máa rò I am so so grateful. Oh tiẹ̀ ló lọ pẹ̀lú Ọlọ́run ní ká dúpẹ́ fún. Ẹ ṣe gan ẹ ṣe Ah, darling, you're back. Welcome. Uncle Ridwan, ẹ ra sáà àǹtí ẹ ká sàn wá. ẹ ká sàn o ọkọ ẹ bá má ṣe báyìí náà ẹ máa máa rán ẹni tó wà ní condition pé kó wà máa dáná me mi kò dáa ilé ayé ti yàtọ̀ ṣẹ̀rí tẹ bá fẹ́ oúnjẹ 2.5, ní litres bó jẹ́ two point five bó jẹ́ five litre bó rice kò sí nǹkan tẹ fẹ́ wọ́n deliver ẹ dẹ̀ mọ̀ pé èèyàn wà ní condition ẹ wá ní kọ́ lọ́ máa gas kò dáa àti pé ìgbà wo ni ìyàwó oúnjẹ bí tẹ̀ ẹ̀ sọ fún mi ẹ wá ń jẹ́ kí ìyàwó yìí máa dáná fún Eh? To be one of lè sọ pé ó the stress is always too much. Um, uh, babe hmm? eh, má bínú um, um, tóbi lọ́ba Um. lọ́ba ní sùúrù ẹnu àgbà òun ló bi ti ń gbó ṣó dẹ̀ mọ̀ ẹ́ pé mo sọ fún ẹ pé èmi ò lè bá ìrètí olúwa sọ̀rọ̀ kó kọ ọ̀rọ̀ sí mi lẹ́nu ìrètí olúwa sórí ọmọbìnrin torí gbogbo ìgbà tí wàhálà bẹ̀rẹ̀ tó jẹ́ pé tóbi lọ́ba nìkan ni òun nìkan ló máa dá lọ ló máa dá bọ̀ adáwàánú lé adájókòó ìgbà tí gbogbo kínní yìí pòrà wò pé òkè eh, tó bá ró lòrànlọ́wọ́ náà kò bá a jẹ ibi tó lòrànlọ́wọ́ ti dé nìyí wọ́n ṣe ń fẹ̀gbẹ́ kanra wọn lọ́n ṣe <laughs> àṣẹyìnwá àṣẹyìnbọ̀ yìí ná ó de wọ́n dì kan oyin ló wà nǹkan ẹ̀yẹ báyìí. ẹ̀ ọ̀nkò mo fi owó àti ọmọ mo fi dín yín lẹ́nu gbogbo ọ̀rọ̀ tẹ́ ń sọ òye mi ṣẹ́rí gbogbo bẹ́ẹ̀ ṣe ń gesticulate drama yìí ni mò ń wò ọ̀rọ̀ yìí gangan wọ etí mi àti wípé bẹ́ẹ̀ ṣe sọ pé ẹ̀ lè bá mi sọ̀rọ̀ tí ó tọ́ ni ẹ̀yin lẹ bí mi ẹ̀yin lẹ dẹ̀jẹ̀ lé mi lórí ẹ ṣe máa lè bá mi ẹ máa lè bá mi sọ̀rọ̀ tí àmọ́ jẹ́ kí n kọ́kọ́ béèrè lọ́wọ́ ọkọ mi ọkọ mi nǹkan tó ń kún sọ òye mi wọ́n ní wàhálà yẹn pọ̀ fún un kí ló ṣẹlẹ̀ tó máa gbọ́mọ ọ̀dọ̀ kí ni nǹkan tó ṣẹlẹ̀ kí ni wàhálà tó sún ọ débẹ̀ kò yé mi lóbi lọ́ọ́ bàbá mi sọ̀rọ̀ baby you know i got anxiety You pe mo máa my bedroom. nǹkan just talk to me like what is really happening my love. wo wo tóbi yẹpẹ sọ ìyàwó ẹ ni o ìyàwó tiẹ̀ náà ni. No, no crying. No, no, Toby. níbo lẹ́nu yìí wà nígbà tí mo lọ jí gold níbo ló wà nígbà tí mo lọ gbé owó dáàdì yìí Tóbilọ́ba níbo lẹ́nu yìí wà nígbà tí mo gbé ọjà tó yẹ kó gbé tí mo gbé tó fi sọ mí di èrò ẹ̀wọ̀n Tóbilọ́ba ibo lẹ́nu yìí wà nígbà tó dájọ́ ọdún márùn-ún fún mi tí mo fi wà nínú ẹ̀wọ̀n tí ó sì amnesty. Tóbilọ́ba I deserve some explanation because nǹkan tó ń sọ òye mi there is no evidence. Mo fẹ́ jẹ́ kó máa explain kó tó di pé o máa táyà you have to explain to me kò fẹ́ jẹ́ mi nǹkan tó ń ṣẹlẹ̀. Ẹ gbà mí. Tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ, ẹ ó àní ohun tó. Ẹ ṣe é ní. Má gbà dúró jọ. bẹ́ẹ̀ ni sọ̀rọ̀ ìrètí ọlọ́sọ̀rọ̀ burúkú ni kẹ́kẹ́ ìjọ ló sọ̀rọ̀ kẹ́kẹ́ ìjọ sọ̀rọ̀ àwọn fẹ́ tún fọyín ni mo bọ́ kọ́ mi sọ̀rọ̀ ẹ̀jẹ̀ ń bá mi dásí ṣé torí mo ṣe ìgbàgbọ́ ọkọ wa bàbá ọkọ wa ṣú ẹ̀rẹ́ ni àwọn olórí burúkú ni yìí ni ẹgbẹ́ àdúgbò ẹgbẹ́ àdúgbò kọ nìyẹn. mo bọ́ kọ́ mi sọ̀rọ̀ lọ́wọ́ mo bọ́ kọ́ mi sọ̀rọ̀ lọ́wọ́ sọ̀rọ̀ lọ́wọ́ ṣú ọkọ mi ọ̀dọ̀ àwọn olóhùn ọbẹ̀ kí ló ń ṣẹlẹ̀ bá mi sọ̀rọ̀ àǹtí ẹgbẹ́ ọ̀tọ̀ ni wọ́n níyàwó ìrètí ìrètí. ọ̀rọ̀ yìí gbọ́ mi lójú mi bàbá mi kọ́ lí tears of joy o mẹ́ni mélòó ló lè gbárù ẹ̀ bá ti wọlé ayé pàmò àrùn èèyàn mélòó ló lè gbárù ẹ̀ o. gbogbo tọ́nà bá dà síyàn nínú agbada àfi kéèyàn yọ ẹgbà kan tí kò máa yán ni o tí ò bá yán tó bá jóná mọ́ lọ́wọ́ that is the end. you need to thank your God. wọ́n ló jókòó lò tó bá ìdí ayé yẹn lọ. ọlọ́run fún ẹ lẹ́yìn wọ́n fún ẹ ní bàbá tí wọ́n fẹ́ dénú. ọlọ́run gbàdúrà wọn lórí rẹ̀. look at that boy. ọmọ tí wọ́n wọnú ilé tó kó gold tó gbé owó mi tó gbé lọ fún ó ti wá síbí he explain everything in fact mi ì mọ iye tó ta o àmọ́ mo fẹ́ mo fi ọwọ́ sọ̀yà pé times five or times seven of iye tó ta gbogbo kíni àti góòlù àtowó ó ti dá padà sínú ilé yìí kò wá síjọ́ kan nílé ayé yìí kí bọ́ọ̀yì má fóònù kó má béèrè nípa ẹ̀ tó bá máa péjọ mẹ́rin ó máa dé nílé ìwà rí mi ṣáá ni tí ò bàbá mi abámọ́ mi rìn ipò òní kò ń wá béèrè pé báwo ni condition ẹ̀ ohun òun kò ń wá síbẹ̀ yẹn ṣùgbọ́n wọn ò mójú tó òun máa fi tó máa fi pàdé òun. whereby <laughs> má gbé nǹkan kí nǹkan tí ò ní gbé sórí ẹ̀mí nítorí pé kò sí nǹkan tó yára pààyàn tó mi ò dé lọ́mọ tí máa fọ́ mi sin ìrètí look at my face mi ni mo jórí ẹ̀rùn gbogbo ọmọ tí wọn náà bá bí tó bá ta ẹ jáde òní mojú òrùn ọ̀la rẹ kí irú ẹ má bá wa wáyé ló ṣe láti gbàgbé gbogbo nǹkan ọmọkùnrin tá à ń sọ yìí mo rí nírìí wípé mo dẹ̀ fẹ́ kó gbà pé kò sẹ́dá tí ò lè ṣe mistake kò sí o gbà pé bí wọ́n ṣe yàn ọlọ́mọ ẹ̀ kó burú fún ìjọba ẹ̀ lọ ah ọmọ kọ ní ọrùn ọmọ sílá fún mi àdúgbò. ìrètí sori pé eh, àwọn àgbàlagbà wọn ní ah, àáfàá sọ̀rọ̀ ìdókòó sórí lọ́wọ́ sí ọ̀rọ̀ ẹni mò ń sọ lọ́wọ́lọ́wọ́ pẹ̀lú ẹ̀yìn tí mi ò mọ̀ pé ń bọ̀ mí báyìí. gbàgbé ọdún márùn ún ọdún márùn máa jẹ́ mo sọ fún ẹ tọ́lọ́ bá dà sí alágbára pé wọ́n ní you need to forgive this guy ó láti dáríjì ṣó ti yẹ ó láti dáríjì lókè ìdílé jókòó mi àbí kó jókòó bí choose a choice. ìrètí. tí n bá fẹ́ fún ilé mi mi balẹ̀ nítorí pé kò sẹ́ni tí ò lè ṣe mistake mi baba ẹ tí mo jókòó yìí lè mistake anytime lè máa sọ fún gbogbo àwọn àbúrò to wà lẹ́yìn mi pé prepare your mind anything can happen at any time tó bá ti prepare mind ẹ kí ni ò ní affect ẹ ọmọ dáadáa ni o ọmọ dáadáa ni o you need to forgive me you understand. ẹ ṣe gbọ́dọ̀ ẹ ṣe gbọ́dọ̀ ẹ ṣe gbọ́dọ̀ um, mi ti mọ̀ pé ẹ̀yin náà ti ń bá sọ̀rọ̀ mo mo fẹ́ wá ṣàlàyé fún yín àti fún òun náà ni pé ọmọ tó tiẹ̀ rí ní ọ̀dọ̀ mi yẹn èmi àti ẹ̀ ti sọ̀rọ̀ normally náà tẹ́lẹ̀ èmi àti ẹ̀ lágrimẹ̀tì àti ládìhun mo sọ fún un pé mo níyàwó tí mo fẹ́ràn mo sọ fún un pé mo ní ẹni tó wà pẹ̀lú mi tó jẹ́ pé gbogbo nǹkan tí mo dà lé mi nǹkan ló jẹ́ kí n kí n ní gbogbo kí n mo sọ fún ẹ tilẹ̀ ìgbà tó bẹ̀ ti dé náà tí mo rí á. Eh, nǹkan tá a lè handle ni but tí kò rí bẹ́ẹ̀ àtijọ́ ládìhùn pé eh, màá lọ gbalẹ̀ fún màá lọ gbalẹ̀ fún ta mo máa bí ọmọ ẹ̀ síbẹ̀ mo máa tọ́jú ọmọ yẹn mi tún ní nǹkan kan bá ṣe mọ́ èmi àti ìrètí mi láti lẹ̀ mo dé mo tún fi mo tún fi dá ẹ lójú pé àti ilẹ̀ ti sìn èmi àti ẹnìkan ni mi ò lójú mi tí mo fẹ́ wo ìwọ nìkan ni apá fún gbogbo nǹkan tó ṣe fún mi you know how much i love you mo mọ gbogbo nǹkan tí mo stop láti máa ṣe torí pé mo nífẹ̀ẹ́ so dájú mo kò fẹ́ kẹ́ jọ tó lọ́lọ́ ẹ bá mi bẹ̀ ẹ́ ẹ bá mi bẹ̀ ẹ́ ó bẹ̀rẹ̀ tí. dájú mi. ṣọlẹ ọlọ́ọ̀bá tó wù yẹn kò ní sọ̀kalẹ̀ láyé kó wá bá mi ó máa fi ẹnìkan ṣe sábàbí tí bá ń pè ní sábàbí èmi wá ń fi ọlọ́run ọba yẹn tó lànà òun ló lè mú òun ló ti ń bẹ kún kí wọn tó bẹ ọba tó fi ní jọba tẹnìkan fi jọba táyé tó máa jáyé òun kan ní táyé ò bá tún jáyé mọ́ òun pọṣọ iná ló máa rẹ lóyè mo gbé yẹ lọ́wọ́ báyìí pé gbogbo ohun tó ń tó nǹkan máa fún ṣe fún mi forgive and forget wo tèmi àti tìyá ẹ dádì. mi ò fẹ́ ká bú ṣẹlẹ̀ sí ọ. gbogbo ọkọ tẹsán ni mo ti gbọ́. kò ní ìkànnà gbalé fún wọn ta nǹkan dára ni ṣé bẹ́ẹ̀ ti sọ pé ká dára ni. mo ti gbà ká dára. àjọ máa gbé pọ̀ nírẹ̀pọ̀. mo ti gbà gẹ́gẹ́ bí ìyàwó mi ọ̀rọ̀ yìí gbọ́ mi lójú mi. bàbá mi kọ́ ní tears of joy o. Oh. mẹ́ni mélòó ló lè gbárù ẹ̀. èèyàn mélòó ló lè gbárù ẹ̀ o. Oh? lónìí mọ́lẹ́ máa ń kó mu mọ́ra. lónìí bàrẹ̀ sá ó fà mọ́ra o. Oh. ọ̀rọ̀ ọlọ́run ẹ̀dẹ́ ni o ìrètí gbà ká mú o. ìrètí gbà ká mú o. ìbọn ló fẹ́ gbẹ́jọ́ láwòwò. bó ti wọlúwa ló ṣọlá rẹ̀. bó ti wọlúwa ló ṣọlá rẹ̀ o. bó ti wọlúwa ló ṣọlá rẹ̀. bó ti wọlúwa ló ṣọlá rẹ̀ o. bó ti wọlúwa ló ṣọlá rẹ̀ o. ọpẹ́ padà yọ ayé ọpẹ́ padà yọ oh. ayé ọpẹ́ padà.